ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ kò máa sí ewé kò máa sí ètò, kò máa káwòrè kò sí dèkúdé kò máa sí ọgbẹ́ kò máa sábúyẹ ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara yìí ọmọ àdámá la ilaha illallahu àkàṣoṣo ọlọ́run ní ilẹ̀ la ilaha illallahu àkàṣoṣo ọlọ́run Èmi ò ní bá wọn àṣẹ̀bọ́ mọ́. Mo ní bẹ̀rẹ̀ sí ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn àṣẹ̀bọ́ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn àṣẹ̀bọ́ mọ́. Mo ní wí ẹsẹ́ wò sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ máa. A ní òkà àtajà sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ máa. Mo ní òkà kú sẹ́rin ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ máa. Torí sẹ́bẹ̀lẹ̀ àmọ́ mọ́. Mo ní kọ́ ara ẹbọ ni. Èmi Àti wípé ó ń dè níbàdí ara ẹbọ ni. Èmi ní báwọn àfẹ́bọ́ mọ́. Mo ẹbọ ni. Àti wípé àjẹmọ níjẹ̀bú ààrẹ ẹbọ ni. Mo ní Òṣògì yẹn kọ́ ààrẹ ẹbọ ni. Torí ọ̀sẹ̀ àbọ̀kè ààrẹ ẹbọ ni. Mo ní òkè Ìbàdàn ààrẹ ẹbọ ni. Orí pípẹ́ séjì ààrẹ bọ ni. Ọ̀sẹ̀ àwẹ̀ bí faláboyún ó ti dájú pé ààrẹ bọ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wá forí jẹ́yẹ mo ti tó bá mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wá forí jẹ́yẹ mo ti tó bá Ọ̀kan tóso ọlọ́run ní ìmẹ́. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìmẹ́. Ọ̀kan ni Kò máa tí ewé, kò máa tí èdò. Kò máa táwòrè kò sí dèkúdé. Kò máa tí ọdá, ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá La ilaha illallahu ọ̀kan ṣoṣo Ọlọ́run La ilaha illallahu ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ilẹ̀. Èmi ò ní bá wà ṣẹ̀bọ mọ́. Èmi ò ní bá wà ṣẹ̀bọ mọ́. Bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wà máa ṣẹ̀bọ máa. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà ṣẹbọ mọ́. Àsòkọ́lẹ́ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà ṣẹbọ mọ́. Lórí yẹ̀ṣẹ́ wò ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà ṣẹbọ mọ́. Òkà sájà ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà ṣẹ ṣẹ̀bọ̀ mọ́. Ó takú sẹ́rin ààrẹ bọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ̀ mọ́. Torí sébélé lẹ́nu sẹ́ ààrẹ bọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ̀ mọ́. Gbètúgbètú ń kọ́ ìfúnpá ń kọ́ ààrẹ bọ ni. Èmi ò ní bá wọn àtẹ̀kọ́ máa. Àmì pé ó ń dè níbàdí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ́ máa. Ọ̀ṣọ́ṣọ́gbó ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ́ máa. Àjẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ́ máa. Bàbá ìdákùn abẹ́ dákun báyìí náà ẹ dákun àyíká ń ṣe lọ́wọ́ yìí ó kọjá bẹ́ẹ̀ <laughs> ìwọ̀n pé mo ní òṣògì yẹn ń kọ́ ààrẹ ẹbọ ni torí ọtí àbọ̀kì ààrẹ ẹbọ ni. Ah, ah. bàbá yìí ń bọ̀ wá báwọn àṣàbọ̀ mọ́. Ó ní òkè Ìbàdàn fẹ́ ààrẹ ẹbọ ni. Èyàn ní báwọn àṣàbọ̀ mọ́. Ó ní pípẹ́ ségè ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àṣàbọ̀ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi fáláboyún.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 adáwọ̀pẹ́ ní ọ̀dọ̀ Allah a ṣe asọ́látù fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam al-mabi'uthu rahmatan lil alamin ọba tí annabi tí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbé dìde kò lè máa gbogbo àgbáńláyé asọ́látù náà kò mọ̀ lọ bá annabi àti àwọn sahaba àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tí tí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama gbogbo àwa tí a bá ti ń join ní live program yìí ẹ máa bá wa share rẹ̀ dáadáa lọ́rọ̀ yìí ṣeé ṣe kó mọ́ gùn ó sì ṣeé ṣe kó mọ́ pọ̀ a kàn fẹ́ wá dúpẹ́ ni kí la fẹ́ wá ṣe jàmọ́ a fẹ́ wá dúpẹ́ a sì fẹ́ wá fi ẹ̀mí ìmoore hàn sí. Si, ọlọ́run a sì fẹ́ wá júwe pé á lóòótọ́ ọ̀kan ṣoṣo ní kíni ọlọ́run ni ẹja tó ń gbọ́ ọ̀kan ṣoṣo lẹ́ẹ̀kan sí ọ̀kan ṣoṣo wà láà Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Kò máa sí ewé kò máa sí egbò. Kò máa sáwòrè kò sí gbèkúdé. Kò máa sí ọgbẹ́ kò máa sábùlẹ̀. Ní ìpákà kádàrà tọ́ ọlọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá La ilaha illallah ọ̀kan ṣoṣo Ọlọ́run ní La ilaha illallah ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Tó tó rí ọlọ́wọ́ bá wọn. Ìbí o ní bá wọn ṣẹ̀bọ́ mọ́. Wà láì mọ̀ ní bá wọn ṣe mọ́. Àrìmọ́lẹ̀fẹ́ ààrẹ bọ́ ní ìdí àwọn àṣẹ̀bọ́ mọ́. Àṣòkọ́ lè fẹ́ ààrẹ bọ́ ní ìdí Lórí ní yẹ̀ṣẹ́ wò ṣẹ́ ààrẹ bọ́ ní. Máa ní òkà tájà ṣẹ́ ààrẹ bọ́ ní. Mo ní òkà kú sẹ́rin ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa. Orí tẹ́bẹ̀lẹ̀ lẹ́nu ṣẹ́ ààrẹ bọ́ ní. Ṣẹ̀bọ̀ máa ètúgbètú kọ́ ààrẹ bọ́ ní ìlú ní báwọn ṣẹ̀bọ̀ máa. Mo ní Ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ní àti wípé ó ń dè nígbàdí ààrẹ bọ́ ní mo ní ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ àṣẹ̀bọ̀ mọ́. Mo ní òṣògì yẹn ń kọ́ ààrẹ bọ́ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Torí ọ̀sẹ̀ àbọ̀ kí ààrẹ bọ́ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Mo ní òkè Ìbàdàn sẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní ààrẹ bọ́ ní. Èmi bá wà ṣẹ̀bọ̀ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí fàlàbòyó. Ó ti dájú pé ààrẹ bọ́ ni, bí ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá, wá borí jìnì mo ti tó bá. Bí ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá, wá borí jìnì mo ti tó bá. Ọlọ́run wá forí jìnì náà, ọlọ́run mi túbá ẹ̀yà ti túbá kò ní jálàbí ọlọ́mọṣẹ́ apadà bẹ̀ mọ́ àtúbá kò níbi gbogbo ọ̀nà tí èèyàn fi máa ń ṣẹbọ sọ́lọ́ ọlọ́mọṣẹ́ apadà díẹ̀ mọ́ ọ̀rọ̀ wa lálẹ́ yìí kò sí tó kọjá kí ni jọmọ́ tó kọjá ọpẹ́ àwa dúpẹ́ fọ́lọ́run lálẹ́ yìí ni àwa ṣe kí ni àwa dúpẹ́ fọ́lọ́run lálẹ́ yìí a sì wá jẹ́ kí gbogbo jàmọ́ kí wọ́n lọ rí fi ọkàn balẹ̀ ká lọ́ọ́ ṣe kí ni jọmọ́ ìròyìn ayọ̀ náà ni ìròyìn jílá pé ìròyìn ayọ̀ ọlọ́ndàkùn mọ́ bayọ̀ wa jẹ́ ìròyìn ìdùnnú ni ọlọ́ndàkùn mọ́ sọ dí ìròyìn ìbànújẹ́ ìròyìn ìdùnnú náà là á mọ mú wá gbogbo ìgbà táwọn ẹrú àwọn challenges báyìí bá ti dé olúwa ò dákun dákun mọ́jọ di ìbànújẹ́ ńgbà kọ̀ọ̀kan gbogbo ọjọ́ tá a bá ti ń gbé àwọn ìgbésẹ̀ ńgbà tí wọ́n bá ti ń tú àwọn tí wọ́n bá ń tú ọlọ́run ọpẹ́ ni ọjà lè mọ dúró rí rẹ o ọpẹ́ nìna látún wá dúlálẹ̀ ìfọ́lọ́ pé ọlọ́run ìwọ lọ ń ṣe o ta ní ṣe jọmọ́ àwa mọ̀ pé wọ ní kí ni ìwọ lọ ń ṣe o àwa sì gbà pé ọ̀kan ṣoṣo ní o àwa gbà pé kò sí alágbára kankan àbítání àfi rẹ o àwa gbà pé ẹni tí ò bá mọ̀yàn kankan tí ò lówó tí ò néèyàn tí ò nẹ́bí tí ò lára tó bá ilé tí mọ̀ ìrẹ ọlọ́run agbàpópó oríire o olúwa òdákun mọ́ṣàdí a mọ̀ ọ́ kálá àti mọ̀ tẹ́lẹ̀ mọ́ṣàdí a mọ̀ jù báyìí lọ kálá àti mọ̀ mọ́ṣàdí a tún wá mọ̀ nípa rẹ̀ bàbá wa mọ̀ tọ́lọ mọ́ṣàdí a lè mọ dúó tí ó àmọ̀pá ah, lágbára ni ó àmọ̀pọ̀ kan ṣoṣo ni ó kò mi àbí ni Oh, ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ kò máa sí ewé kò máa sí egbò kò máa sáwòrè kò sí jẹ́kúdé kò máa sí ọdá kò máa sábùyẹ ní pàkádàrà tọ́ ah, lọ́rùn àfi tó bá ṣètò nìkan torí ara ayé ọmọ àkàmà ìlàhà ìlàlá ọ̀kà ṣoṣo ọlọ́rin náà. in tí ò bá sí nínú kádàrà tọ́lọ́run ti ṣètò lórí ọmọ ànábì Ádámọ̀ wàláhì kò sẹ́ni ó lè dọ́gbọ́n sí abẹ́ ìgbáriwo tí wọ́n ń pa ni àná níjọ tí ìṣèbónára ń lọ wọ́n ní ẹ̀wọ̀n wọ́n tó wá dápọ̀ ẹ̀wọ̀n wọ́n ní kùjẹ́ praise bí kù jẹ́ ni bí kù jẹ́ ni bí ìṣẹ́ mú kọ́ rẹ̀ gan wọ́n ní bẹ́ẹ̀ là ń lọ ọlọ́wà ní bo ọ̀kan ṣoṣo la ilaha illallah ọ̀kan ṣoṣo Allahu ní bẹ́ẹ̀ Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní ibi òní àwọn àtẹ̀bọ́ máa àsòkọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wà àtẹ̀bọ́ máa yíyẹ̀ṣẹ́ wòṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wà àtẹ̀bọ́ máa ó ká àtàjàṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Mo ní òkà kú sẹ́rin ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Mo ní ṣébélé lẹ́nu sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Ford Badejo ó ní we the children of Abu Huraira Ibn Taymiyyah Imam Bukhari and all the Prophet Muhammad sallallahu alaihi wasallam companions Sahaba will continue to rejoice till eternity. ní ní ààrẹ ẹbọ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ̀mọ́. Ó ń dè ní èmi ò ààrẹ ẹbọ ní èmi ò ní bá wà jẹ̀bọ́ mọ́. Àjẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. Èmi ò ní bá wà jẹ̀bọ́ mọ́. Òṣògì yẹn kọ́ ààrẹ bọ ni. Èmi ò ní bá wà jẹ̀bọ́ mọ́. Ọtí ààrẹ bọ ni. Èmi ò ní bá wà jẹ̀bọ́ mọ́. Òkè Ìbàdàn tẹ́ ààrẹ ààrẹ ẹbọ ni. Èèyàn ní bá wọn ṣẹ̀bọ máa. Ó ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ máa. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fálábòyún ó ti dájú pé ara ẹbọ ni bí ní ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùra wá forí jì mí mo ti tó bá bí ní ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùra wá forí jì mí mo ti tó bá kájú ẹ̀ bàbá ó kọ post kájú ẹ̀ bàbá wa sọ pé information Bukhari family Ibn Taymiyyah family must appear in court to stand as witness for Kutubi on the 21st of September. Abuja finally will come. No retreat, no surrender. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ ẹja gbé sí ìdódò rárá. ọ̀kan ṣoṣo aláwọ̀ ilẹ̀ ọ̀kan ṣoṣo aláwọ̀ ilẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ilẹ̀ kò máa sí ewé kò máa sí egbò kò máa sáwòrè kò sí gbèkúdé kò máa sí ọ̀dá kò máa sábùyẹ ìfákàdára tọ́lọ́run ṣe tó lórí ara ayé ọmọ àdámá láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ilẹ̀ Èmi ò ní báwa ṣẹ̀bọ̀ máa ní báwa ṣẹ̀bọ̀ máa. Èmi bẹ̀rẹ̀ sí sí ààrẹ ní. Èmi ò ṣẹ̀bọ̀ máa àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ́ mọ́ àṣòkọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ́ mọ́ yẹ̀ṣẹ́ wò ṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ́ mọ́ òkà kájà ṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣẹ̀bọ́ ẹbọ mọ́. Òkàkú sẹ́rin ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Oríṣẹ́bẹ̀lẹ̀ lẹ́nu sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ìtúgbètú ń kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní ìfúnpá Àti wípé ó ń dè níbàdí ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ máa. Omi ọ̀sọ́sọ́gbó ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ máa. Agẹmọ níjẹ̀bú ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ máa. Omi ọ̀sọ́gì yẹn kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọtí àbọ̀ kí ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Òkè Ìbàdàn fẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Omi pípẹ́ ṣéjì Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọtí àwẹ̀ bíi fàlà aláboyún. Ó ti dájú pé ààrẹ bọ́ hmm. ní mímí ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùra. Wá borí jì mi mo ti tó bá. Mímí ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùra. Wá borí jì mi mo ti tó bá. Kájú ẹ̀ bàbá ó ní breaking news mo ti kàálẹ̀ kan àbí. Bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ́gi tó tún ka ní wọ́n ní Buhari family wọ́n kọ pósì yìí ní September 9 ayébẹ̀kọ́ ni nígbà tọ́rọ̀ à ń làbújá ṣẹlẹ̀ ó wá tàwọn family Buhari láyà ó ní Buhari family Ibn Taymiyyah family must appear in court a jẹ́ pé àṣẹ́yìn náà ti ẹ̀gbà pẹ́ ìgbú Buhari àti Ibn Taymiyyah so àwọn yìí ń gbọ́dọ̀ wá appear in court to stand as witness for kùtùbí eléyìí làwọn ọmọ Buhari gbọ́ eléyìí àwọn ọmọ bínú tẹ́ ní àgbọ́ àwọn ọmọ àbú rẹ́rá wọ́n kà fún ara wọn àṣẹ́ǹdẹ̀ sí wọn àwọn ọmọ muhawiya kà fún ara wọn ní àwa ní káwò wá bí ẹ̀ wítínẹ́sì ní kóòtù ṣé kóòtù lẹ pé ẹ kó tó díjọ́ kóòtù láti jọba wọn bára wa fà á láwọn ọmọ àbú rẹ́rá bá gba ṣe ẹ̀yọ́ ọmọ àbú rẹ́rá ọlọ́run ó sàn yín lẹ́san olóore o ẹ̀yọ́ ọmọ àbú rẹ́rá ọlọ́run ó sàn yín lẹ́san olóore o. ẹ̀yin ọmọ Muawiya tẹ́m̀bẹ̀ lábújá ọlọ́run ó san yín olóore o ẹ̀yin ọmọ Muawiya sáànùnú yín ọlọ́run ó san yín olóore o professor nù tó lìdí tíìmù ọlọ́run ó san yín olóore o àwọn tán àwọn ìgbìmọ̀ yín bẹ́ẹ̀ ti pọ̀ tó tèmígùn tí ẹ̀wà mọ iye ẹ̀yìn lọ́yọ̀ òun ọlọ́run ó san yín lẹ́san o gbogbo ẹ̀yin ọmọ búnú tèmi àtẹ́ ń bẹ ní ààrẹ wá tẹ́ ẹ dìde pé kí ní jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe lójú wa ọlọ́run ó san yín olóore o ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Kò máa ewé kò máa sí egbò, kò máa kò sí gbègbòdé, kò máa sí ọgbẹ́ kò máa sábùlẹ̀, nípa kádàrà tọ́ ọlọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá láìláha ìlàláhù ọ̀kà ṣoṣo ọlọ́run ní ìlàláha ìlàláhù ọ̀kà ṣoṣo ọlọ́run ní ìbẹ̀rẹ̀ bá wọn ṣẹ̀bọ mọ́. Èmi ò ní mọ́ mójójó tó máa sọ pé mọ́sálà kìláfíà ní mọ́ jò orin nìkan ni ọmọ kọ ààrẹ bọ́ ni àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní wọ́n láyá àrí gọmọ́lẹ̀ àbúgbọ́mọ́lọ́run kókó ló tẹ́ ààrẹ bọ́ ní Èmi yíyẹ tẹ́ wò tẹ́ ààrẹ bọ́ ní a ní òkà tájà tẹ́ ààrẹ bọ́ ní báwọn tẹ́ ẹbọ mú mi. Ó kakú sẹ́rin ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àtẹ̀bọ mọ́. Ìkánú àwọn ọmọ àbúrò rírà àtọmọ Mùháwíyà, àtọmọ Bùkárí àtọmọ Ibnu Tèmíà, ìjọ tí mo pè wọ́n pé yes sir, wọ́n lábújá ló kàn ó, wọ́n ti fi sẹ́ndì kìnníwá. Ngbà ẹjẹ́ rí náà fà sẹ́ndì ẹ̀ sí mi. Ngbà mo sẹ́ndì wọ́n wá lọ rí ṣe sùjúdù ṣókìrì pé ọlọ́run mo dúpẹ́ o àṣẹ́mi náà ti ẹ̀ dìfẹ́ndì bàbá mi kí n tó jáde láyé ọ̀ká tó gbòòrò ààrẹ. ló ṣe lẹ́nu tẹ ààrẹ bọ́ ní dáhùn ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ni. èmi ò ní àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àtẹ̀bọ́ mẹ́rin ní ọ̀ṣọ́ṣọ́gbó ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àtẹ̀bọ́ mẹ́rin àti wípé àjẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àtẹ̀bọ́ mẹ́rin ó ní òṣògì yẹn kọ́ ààrẹ bọ́ ní èmi ò báwọn àtẹ̀bọ́ bọ́ lórí ọtí àbọ̀ kí ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn àṣẹ̀bọ̀ náà ní òkè ìbàdànṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn àṣẹ̀bọ̀ máa ní pípẹ́ ségè ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn àṣẹ̀bọ̀ máa ọ̀sẹ̀ àwẹ̀ bí fálábòyún ó ti dájú pé ààrẹ wọ́n ni mímí ṣe ma ọba láwùra wà mórí jì mi mo ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wà mórí jì mi mo ti tún bá. mo sọ fún bàbá tán nígbà náà àwọn àforíkalẹ̀ tán dúpẹ́ fọ́lọ́run èmi wá ni bàbá yín àbúrò rẹ̀ rà kí a náà pẹ̀lú tiẹ̀ ọ̀rọ̀ ti ẹnu òkè mìíràn tẹ́lẹ̀ àní abẹ́ jagun lórí ọ̀rọ̀ bàbá mi eh, ẹ̀yin tẹ́ ń bú àwọn sàábí ànábì ẹ̀ lọ túbá àwọn sàábí ànábì tẹ́ ń gbógun tì yí wọ́n lọ́mọ ogun o wọ́n ṣe kí ni jọmọ́ wọ́n lọ́mọ wọ́n nọ́mọ o mọ́ ní pé ẹ ṣe àbúrò wa jẹ́ bàbá rẹ̀ à ó àwọn ọmọ àbúrò wa ṣe kí ni wọ́n pọ̀ ìfagbàtọ́rọ̀ yìí mú wa mọ̀ pé àṣé mi yìí gan kò yẹ kí n mọ̀ pé ra mi ní dàìrẹ́tì ọmọ àbúrò rẹ̀ àṣé ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àbúrẹ́ra ni irú àyínà ọkàn tó tó

ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi sí sí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn máa tẹ̀bọ̀ máa. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ máa. Àtòkọ́lẹ́ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ máa. Lórí yẹ̀ṣẹ́ wòṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ máa. Àní òkà àtàjàṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ ṣẹ̀bọ̀ máa. Òkàkú sẹ́rin ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa. Ìṣẹ́bẹ̀lẹ̀ lẹ́nu sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa. Ìtúbẹ̀tú kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa. Ìfúnpá ń kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà tẹ̀rọ máa. Ó ń dè níbàdí ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wà tẹ̀bọ máa. Ọ̀ṣọ́ṣọ́gbó ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wà tẹ̀bọ máa. Àjẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wà. Ah ah, ah ah, ah ah. Mo ní òṣògì yẹn ń bọ́ ààrẹ ẹbọ ní. Èmi ò ní báwà ṣẹ̀bọ̀ mọ́. Mo ní ọtí àbọ̀ òkè ààrẹ ẹbọ ní. Èmi ò ní báwà ṣẹ̀bọ̀ mọ́. Mo ní òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ ẹbọ ní. Mo ní pípẹ́ ṣẹ́gì ààrẹ ẹbọ ní. Ọ̀sẹ̀ àwẹ̀ bí fáláboyún, ó ti dájú pé ààrẹ bọ́ ni, mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wà borí jẹ́ ìmọ̀ ti tó bá. Mi ní ṣe bẹ́ẹ̀ ọba láwòrá wà borí jẹ́ ọba láwòrá. Náà, aṣíkílá gbójẹ̀ mọ́ àwọn èèyàn ń kọ́mẹ́ntì pé breaking news náà dá ẹ̀dàsùn ń gbẹ̀ rí dáǹkọ́ adúrò rìn yìí báyìí tí news wo la tún wá kò yẹ ká ti mọ̀ fún ti já sọ pé ẹ̀wọ̀n tó wá ń sàwọn èèyàn ni pé a fẹ́ mọ̀rú ọpẹ́ wo ni ó já sí pẹ̀lú bẹ́ẹ̀ tí wọ́n ó tún ti lálà sí àwọn èèyàn ó sì à ń lérí lórí jọ tí ìdè yìí náà níbi ó lérí dé subhanallah ìkan nú àwọn ọmọ bíbí inú sheikh adam abdullah al-ilori alayhi rahmatullah sheikh tauban adam abdullah al-ilori ọlọ́mọta bá ṣe dáadáa fún wọn ọlọ́mọba àṣàlékún orí fún wọn a ló tún ìgbọ́ fún ara mi àwọn èèyàn wá bá ń gbọ́ wá àwọn bá ń sọ wọ́n ló tún wá lérí pé mò ń gbọ́ pé sheikh tauban fẹ́ wá sí tẹ́ bá dẹ́rú ẹ̀wò ìtún wá lérí fún bàbá wọ́n torí kò ń gbọ́ pé wọ́n dá sọ́rọ̀ ti zone 2 ó tún lérí fún wọn náà tí ó mọ̀ pọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ó ti ṣe bẹ́bẹ́ jama àkọ́kọ́ náà ìjọ bá ti lérí pé Tuesday lọ sí ẹ̀wọ̀n já mọ̀ pé ò lábùjá wá mọ́ Tuesday breaking news àkọ́kọ́ tọ́ kí wá ló mú wa tètè sáré gbé jáde báyìí ó ní pé àwọn kan nú àwọn ọmọ ìyá ọlọ́run sanwó lẹ́sàn olóore o aṣáwọn èèyàn ti búùkù flight lọ ẹnìkẹ́ sí ti búùkù flight àfihàn ní mo tó búùkù flight ọ̀hún gẹ́gẹ́ àwọn èèyàn ti wá búùkù flight lọ búùkù flight lọ ẹ̀rọ ilé wọ́n ti búùkù alẹ́ ọjọ́ monday ẹlòmí àárọ̀ ọjọ́ monday kó ti débẹ̀ kalẹ̀ kó ti máa ní ètò ọgbọ́n ah, kí ah, ń bọ̀ wáyé o akímùkútùbú akímù kí ni yìí akímùkútùbú ò lọ sí kọ́ọ̀tù o tọ́ àwọn ọmọ àbú rẹ́ra àwọn fámílì Bukhari tẹ́lẹ̀ retí àti fámílì ibinu tẹ́yìnà wọn àlàbújá mọ́ níjọ́ Tuesday wọn àṣẹ kí ni mọ́ o níjọ́ kékulé ó gbọ́ kékulé ó gbọ́ kéèrè ó lónílé ẹ̀hán lálejò lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin ládélébọ̀ lọ́lọ́mọge àkímùkùtùbú kò ní wá mọ́ níjọ́ ìwọ̀n kò làbújá mọ́ níjọ́ kò lọ ẹ̀wọ̀n mọ́ níjọ́ akíwù kùtùbú kò lọ ẹ̀wọ̀n mọ́ níjọ́ ọgbọ́n tí kan rí ni ó ní you are going to prison and you will die there ah ọkàn tó you are going to what prison and what You will. Ọ̀kan ṣoṣo ah. ọlọ́run. Ọlọ́run dúpẹ́ Ah. Ah. túnmọ̀ rẹ̀ ni. You are going to prison and you will. Ah, ọlọ́run wá yẹ prison ó tún wá yẹ kọ́ dá ibi ẹ̀ ó tọ́gbẹ́ àrí òtọ́gbẹ́ ọkàn ọkàn ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ṣoṣo kò máa sí ewé kò máa sí egbò kò máa sáwòrè kò sí gbègbúgbé kò máa sí ọdá ṣe a ti ń fọ́ breaking news báyìí news number one ni pé akímù kùtùbú kò làbújá mọ́ níjọ́ aláwọ̀yá ní kí wá fún tourism ah, eh, eh, eh, ọ̀kan tuntun náà kò máa sáàbù yẹ

táwọn ṣẹ̀bọ máa ń bẹ̀rẹ̀ sí sí ààrẹ ẹbọ ni. Èmi ní bá wọn ṣẹ̀bọ máa Àrìmọ́lẹ̀ṣẹ́ ẹ ọ̀ṣun ẹja gbọ́ ò, àkímùkù sì bú lè kú lálẹ́ bí n bá kú lọ́la ikú tá ní bí n bá kú sunday ikú tá ní bá bá kú monday ikú tá ní bí n bá kú tuesday ikú tá ní ṣé kú àwọn eléyìí ṣẹ́kù tí wọ́n ní mọ́ ọ̀kan ṣoṣo aláhùn ní ilẹ̀ ọ̀kan ṣoṣo aláhùn ní ilẹ̀ ọ̀kan ṣoṣo aláhùn ní ilẹ̀ Kò máa sí ewé, kò máa sí èdè, kò máa sáwòrè, kò sí gbègúdé, kò máa sí ọgbẹ́, kò máa sábùyà. Wọ́lá. Nípa kádàrà tọ́lọ́run ṣètò lórí ara yìí ọmọ àdámà. La ìlàhà ìlàláhù ọ̀kan ṣoṣo aláhùn nílẹ̀. La ìlàhà ìlàláhù ọ̀kan áó. Ṣoṣo aláhùn nílẹ̀. Èmi ò ní bá wọn ṣẹ̀kọ́ mọ́. Breaking news number one kí la pè nísìn. Àkímù kùtùbú, kùtùbú, ìrìnjẹ ah, kùtùbí, àkímù kùtùbú àti bàbá àyá rẹ̀, àti yá àyá rẹ̀, àti fòrọ̀ yá ńlá yá àyá rẹ̀, àtò ń gẹ́ fúnra ara rẹ̀ ní tijọ́ Tuesday yìí o, kò lọ kí ni mọ́? Kò lọ sí Àbújá mọ́, number one ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ó tó ká dúpẹ́ fọ́lọ́run àbí ò tó ká dúpẹ́ fọ́lọ́run kódà nu ọpẹ́ tá a fẹ́ dúrẹ́lẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan ah! ọlọ́run ṣeun tí mo rántí mo ti ní gbogbo ọjọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ mẹ́sẹ̀jì wọn gbogbo gbà yìí náà ni ẹjọ́ gba ọdún pè mí ìkájọ kan mọ́pẹ̀ níwọ̀n báyìí kan jọ torí ọlọ́run ẹ̀ẹ̀kan fún mi ní dákọ wọn ẹ̀ẹ̀mọ́ tí wọ́n ṣe ó wá dáná má distract yìí ó wá di lánàá àwọn náà pè mí pé ah imam ẹ dákun mo fẹ́ ó wù èmi náà pé tọ́rọ́ tí mo ní àti kọ́bọ̀ èmi náà fẹ́ dá sí pé sẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ kí wọ́n ní ẹ eh, olóhùn ni ó rẹ̀ wá lọ nírọ́ o wọ́n ti lẹ́ẹ̀ máa ń kọ náà ni àfi kẹ́ sẹ́ndì mo bá sẹ́ndì àkáǹtì sí bàbá mo bá sẹ́ndì àkáǹtì wọn tọ́rọ́ sàwá sí wọn nígbà mo sẹ́ndì bàbá bá ju owó ńláńlá síbẹ̀ owó náà hẹ́rì mà owó náà tóbi wọ́n fún wa ní owó ten thousand naira lódìndì ẹ̀ sàláwà pọ̀ kẹwàá mọ́ tó wá lágbára jù tí mo fi látòrí ẹ̀ kí mo gbọ́dọ̀ kí wọn ládàáyẹn bàbá wa kọ mẹ́sẹ̀jì lé ah àwọn sábẹ́ lọ́mọ o bàbá wa ní sheik èmi ẹ sheik àmọ́ wọ́n pè mí rẹ̀ wọ́n ní sheik I love Allah but I am out of job for five years this is cause of God and prophet I send ten k ẹnì kejì ó túmọ̀ sí pé owó tán sẹ́ǹdì yẹn kì í ṣe pé wọ́n ní kìí ṣe pé wọ́n lágbára rẹ̀ wọ́n kàn wò pé ṣé ṣe ẹ̀tọ́ ọlọ́run yìí á ṣe kí ni àdásídákun tẹ́ni tí ò bá wá tán igbó ọlọ́run ṣe ní kọ̀ǹdíṣàn tán wà yìí ṣe wá tó báyìí ẹni bá wá ní ten million bàbá ní ó kó wá yóò kólé àbí òní kólé ọmọ pẹ̀lú àwọn èèyàn tó rí báyìí ó ní wà sí pé ká ní ten million ni bàbá yìí ní ká ní ten million la nídìí yóò ná àbí òní ná ṣẹ wá mọ èèmọ̀ àìmọye sáànù ló dìde lórí ọ̀rọ̀ yìí ọlọ́run sọ gbọ́n lẹ́sùn lóore o àìmọye professor ìkẹyìn kọ́kọ́ mọ professor ìdí ọkọ̀ dá mi lójú professor mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìbẹ́ndì ọ̀rọ̀ yìí báyìí professor mélòó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹyọ kan nù wọn sí nàìjíríà ẹyọ kan nù wọn sí gíní kò sí nàìjíríà bí mo ti sọ yìí ìkánú àwọn èèyàn wa yóò ti mọ fílẹ̀ pé ẹ́n ah, òun mọ̀ gba kọlù látọ̀dọ̀ professor yìí lóòótọ́ nídìí kí náwà nídìí ọ̀rọ̀ yìí sáànù mẹ́ta dákun bọ́ bá ní wá sanwó sáànù tá ń bí mi tá ń rà mí tá ń bírù mi àwọn àgbààgbà lọ́yà àwọn professor of law wọ́n wá ń jòkó wọ́n wá ń draft yẹ wọ́n wá ń mú mọ̀ràn wá wọ́n wá ń sọ lọ wọ́n wá ń sọ bọ́ wa ni ọmọ tó ń ṣe ní bàbá tí wà là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ìwọ ọmọ wa lẹ́yìn lẹ́yìn nìwọ àníṣẹ́bi táwọn bàbá wa dé yìí ibi abalẹ̀ sọ́dé láti kí ni afẹ̀mí ìmoore hàn wọ́n o ọlọ́run wa dúpẹ́ fún wọn o bàbá wa tí wọ́n send message ọlọ́run dákun mọ́sà bá wa dá ìgbà tó dáa mọ́sà bá wa dá padà fún wọn ẹ̀bá ń sàmíjọ̀ mọ́ gbogbo àwọn èèyàn kan wá ń bẹ níjọ àti ní káwọn èèyàn mọ́ sàdúrà àwọn ìsinmi àdúrà o ẹlòmí àtijọ́ náà ní ti ń gbàwẹ̀ ẹlòmí àwẹ̀ Monday àtàwẹ̀ Thursday kò filẹ̀ ìyàwó àkàn pè mí láti UK láti London àwẹ̀ London tó pé lásìkò tán wà yìí àfà ní aláti bí aago mẹ́rin kọ́ná nílẹ̀ tí mọ́mú ní fájìlì ti yọ ó di seven thirty alẹ́ kí ẹ mọ́ fi like fourteen hours kí ẹ mọ́ fi gbàwẹ̀ wà láì wọ́n ti gbà nítorí kí ni ìrọ̀lọ́n kútùbí ìdákun mọ́ lálàsí rẹ̀ o ọlọ́run dákun mọ́ sábùkú rẹ̀ o àwa kú oríire àbá kú oríire akú oríire àbá kú oríire ẹ̀gbọ̀n bá ti wá kú oríire yìí tàn kíra wà yìí ẹ dákun ẹja mọ́ wá rántí àdúrà o ogbón tó ṣẹlẹ̀ yìí ságbára wa ni wà láyà àmọ̀yàn a ṣe kí mo pé àmọ̀yàn a lówó a ní kíni a ní gbajúmọ̀ wọ́n bá lásọ ti ẹ̀lẹ́yàn máa ń wọ̀ tán fi máa ń wọ́ tán ti ẹ̀fí máa ń recognize èèyàn kò sásọ gidi àrígbà tó yá ẹnìkan ní tọ́ọ̀bí àwọn lọ yìí nìsín agbádá ní kẹyà wọ̀ tó bá ti dijọ́ tí ẹ padà fẹ́ ló ṣe tó fẹ́ mú ní àgbádá gbogbo àwọn agbádá mi ti gbó ní ayé àpé ìwá tó pe télọ̀ télọ̀ sí yóò rẹ́dì ìjọ Monday àbí Tuesday inú ni ẹni wá ń pè lálẹ́ ìbáyìí àbò láti wá já ọgbọ́n sí báyìí ó tọ́ pé àbí ò tọ́ pé ta ló ṣerú eléyìí ta ló ṣerú ẹ̀ ó wá yẹ ká dúpẹ́ fún àbí kò yẹ ká dúpẹ́ fún wà láyọ̀ kan ṣoṣo lọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì ẹ wo adúrà àwọn tí wọ́n ń lérí ká ní kéyìn ó pọ̀ wọ́n ṣe gíní wọ́n pọ̀ wáyà tọ̀ ká ní kéyìn ó tún wáyé pé mímọ̀ èèyàn náà fi máa ń ṣe wọ́n ṣe kíní jọmọ́ wọ́n tún mọ̀ èèyàn ká ní jìnnàjìnnà lọ́lọ́run jìnnàjìnnà lọ́n gbà pé nàìjíríà yìí ìkápá olóṣe gíní authoritatively náà fi máa sọ pé kútúbí lọ kíni ń lọ ẹ̀wọ̀n authoritatively wọ́n àdáùtú ẹ̀ ọ̀rọ̀ ah, oh, nígbà tí lọ́yà lọ sọ́dọ̀ ọmọ sí ní ọgbọ́ rí tọ́sọ́ bẹ̀ ní ọ̀tí rí ń gbọ́ jẹ́ káwọn tó mì náà jẹ́kọ́ ṣe kínú ẹ̀ eh, kó mọ̀ jẹ́ pé káwọn ìlú mì náà tó gbọ́ fídíò ni bọ̀ níyà yín eh, fídíò ni ò ṣe kíni a lè mọ́ lè ibi ṣe dáadáa àmọ́ ẹ tó tún gbọ́ kọ́ lè bá mọ̀ pé nǹkan bẹ إن هذا لهو الفاضل níbi mímọ̀. Níbi mímọ̀. Máa lè fọwọ́ fọyọ́ ní tẹ́lẹ̀. Níbi connection àwọn wùwú kan tẹ̀lẹ̀ ń pa àwọn tí ọjọ́ wùwú ìsí mẹ́tàdì. Wọ́n wí wíwú ìsí mẹ́tàdì. Nígbà tí ò ti wù mẹ́tàdì. Nígbà tí ò ti wù mẹ́tàdì gbogbo Nàìjíríà. Mo wá tó àwọn akẹ́kọ̀ọ́sì ní lọ́tún àǹtẹ̀lú. Àǹtẹ̀lọ́sì. Ẹ̀wọ́n ní kéjì wọn tó. Kéjì wọn tó tú. Mo lọ láti lọ mo lọ tó tú. Wọ́n lọ tó tú lẹ́kọ̀ọ́. Mo wá gbọ́ pé owó jà ìsìn tó kọ̀ àìsìn. Àwọn akọ́ṣẹ́ wọ́n jẹ́ ìjọba ìjọba.

ọ̀dọ̀ IG dákùn ẹ̀tọ́ lọ́wọ́ dà lẹ́dọ̀dọ̀ IG ìkílẹ̀ irú kí lèmi yìí bẹ́ ṣe irú kí làpéjọ mọ́ irú kí mo bẹ́ ṣe lẹ́gbẹ̀rú ẹni báhùn ọkàn ní o tún wá wò ó mọ́ wò náà. special announcement mhm. fún gbogbo ọmọ Morkass tó wà ní Àbújá lẹ́nu bàbá mudiru Morkass Sheikh Abibullah Adam al àti gbogbo àwọn ìríjìlì Morkass káàkiri gbogbo àgbáńlẹ̀ ayé lèmi ń bẹnu wọn sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwa tí a wọn mọ́líkà sáwà lábújá wọ́n ní kí a pàdé ní court ní magistrate court ní wuse zone Abuja, àbújá ní on the twenty first àgbínbámi tá ìpẹ́ síbẹ̀ àgbínbámi tá àjẹ́ síbẹ̀ wuse zone two ní àbújá ní on the twenty first ní magistrate court ìbẹ̀rẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ kútúbí tọ́ sọ́gbọ́ ẹ̀ tí ó fi insult Sheikh Adam àti Sheikh Abibullah tọ́ fídíò pọ̀ lẹ́rù ẹ̀ẹ́dọ́gbà pariwo ẹ̀wọ̀n ìjà yín tán lọ́gbà kì í fídíò pọ̀ nílẹ̀ dákun kán máa bọ̀ lórí kútúbí tọ́ ṣé èmi ní kìríjì mọ́ríkà èmi ní kìríjì dárú àmọ́rì ní ọmọ àmọ́rù mẹ́rọ ní mẹ́yà yìí èyí tó bá lórí ìjọ ọmọ àmọ́rù àti ẹ̀láwọn nǹkan tó ti ṣe àǹfààní ẹyọ kàrí méjì kan bóyá ti máa rántí èèyàn kan péré mo mọ̀ èèyàn mélòó sọ́wọ́n èèyàn kan òun gbogbo à ń ṣe dáwà yìí kò sí tó kàn yíò jẹ òun bá jẹ́ lọ alákàtí ní ti pé tọ́ ìdí tí dáwà wá dé yo ọfẹ́ náwó síbi ẹ̀ ó yá ọkẹ́ èló lẹ́fẹ́ káwó dá sí tí wọ́n nu àwọn ọmọ gbàgbàjà bóyá gan ní táwọn yìí bẹ lórí Facebook èèyàn kan tí mo wà lábùjá nù

púpọ̀ ẹwù ẹjá tún ẹjá tún gbọ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ọ̀kan ah! Kò máa sí ewé kò máa sí egbò, kò máa sáwòrì tó sí gbé kó dé. Kò máa sí ọjọ́ kò máa sábúyẹ̀. Aláàkù sábúyẹ̀. Ìpá kádàrà tọ́ ọlọ́run ṣe tó lórí ara yìí ọmọ àdámá. Ah. La ìláhà ìlàláwò ọ̀kan ṣoṣo àdáhùn La ìláhà ìlàláwò ọ̀kan ṣoṣo àdáhùn nílẹ̀. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Sọ̀rí, ká ní àrìmọ́lẹ̀ kan lẹ ìkan lóhun rí mọ́lẹ̀ ló báyìí. Ah, àwọn ọmọ tó pé kí ni o? Àmàrìmọ́lẹ̀, àmúndé. Ah, àlọ́fọ̀ àní nkankan ní iṣẹ́ wá ṣẹlẹ̀ ló wá rí báyìí ó tọ́tọ́ àbí òtọ́ pé àní gbogbo kọ́mídé kọ́míṣẹ́ àníjọ́ Tuesday tí gbogbo wọn ti pariwo rẹ̀ pé ẹ̀wọ̀n níṣẹ́ ọlọ́ni àní àná ọ̀ní ìdí Àbújá ọjọ́ Tuesday ọlọ́run akíbù kùtùbú mo bá wá rí ọ̀tọ̀ fẹ́ rí àárín lọ o ọgbọ́n kan náà máa only well we don't need kutubi to come until if you want to come and go na. ah ẹni gan ní come and wòran torí I have my own job ẹ̀rù ìsì máa kọ́ máa wò náà tọ́ ẹyọ́ máa bú rẹ̀ láyé jọmọ bára yípo ń gbẹ̀nà ayíwọ̀ rí ìgbẹ́ yìí ti gbáwẹ́ ẹjọ́ bára yípo láwùjá èyí ó máa rọra ṣe tèmi ní ìyá yín ẹ̀ amẹ́rákùndọ̀mọ́ e mo fẹ́ kátàdúrà fáwọn èèyàn kan àwọn kan ti lọ búùkù tíkẹ́ẹ̀tì kalẹ̀ wọ́n ariwo wọn yìí náà ń gbọ́ ẹ̀yàn eh, kan tó wá pè náà yẹn ló wá dùn mí jù rọ̀ lẹ́yìn wọ́n tẹ̀ tó wá pè mí ìrírí gbé kọ́ọ̀lù wọn ẹ̀dá gbogbo ẹ̀ tó pè mí tí ìrírí gbé kọ́ọ̀lù ẹ má bínú ìgbéraga kọ́ o wọ́n ti pè pé ní ìwádìí bíi píkì kọ́ọ̀lù àwọn ti wá lọ rèé búùkù fúláìtì pé àwọn fẹ́ wá wá sí kóòtù ní ọjọ́ tuesday wọ́n búùkù fúláìtì pé káwọn dé àbújá lálẹ́ so káwọn witness kóòtù ní tuesday tó bá dalẹ̀ tuesday káwọn mọ̀ ṣe kí ni kọ́mọ lọ padà mo ní àwọn tó tẹ̀ ní wá sí tọ́rísìmù gan déètì míì ní àrò ọlọ́mọ́sà bá ń sọ gbọ́n lẹ́sùn lórí o gbogbo àwọn tó ipọ́n ti wá búùkù flight àwọn tó ti lọ búùkù mọ́tò àwọn tó ti lọ sí gbogbo ẹ̀ ọlọ́run dákun mọ́tà bá sanwó lẹ́sùn lórí ọlọ́mọdé àgbálẹ́sìn lọ́wọ́ wọn tọ́ ìbò lọ̀rọ̀ wá dé dúó gan-an ẹ̀rọ aláàkúgbò lọ̀rọ̀ wá dé dúó sọwárí tọ́rọ̀ bá ti ń bẹ ní kóòtù báwọn ìwọ̀n bá lè yán máa ń ṣàlàyé máa ń parẹ́ <laughs> ìdí ìrètí pé tẹ kí ẹ ọ̀rá sọ gbogbo àmọ́ ìwọ́rí sọgbọ́ àwa náà ti mọ bí ẹ dúó dé ẹ ọlọ́run ní fà wá lé yín lọ́wọ́ ọlọ́run ní ṣe kíni kò ní fà wá lé yín lọ́wọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì bá gbogbo wa náà dúpẹ́ ṣe gbogbo àwọn tó ń gbàwẹ̀ gbogbo àwọn tó ń ṣàìsùn gbogbo àwọn ṣẹlẹ̀ nípa àwọn lọ́yà yẹn ọlọ́run lè dúpẹ́ fún wọn ọlọ́run àwọn náà ó mọ̀ wó pé àmọ́ tanra rẹ̀ ọmọ páwà náà ti nissan èmi gan mọ̀ pé nissan ṣẹgbọ́sà èmi náà yìí kí ni mo mọ̀ pé nissan mo mọ̀ pé nissan tó fẹ́ wá láti vi mo mọ̀ pé ẹni sáà tó ti parí iṣẹ́ yẹn dàbújá mo mọ̀ pé ẹni ẹni sáà tẹ́ ti ń retí kíṣẹ́ rẹ̀ tó parí lábújá yẹn kó ṣe kí ni kó dáhùn iṣẹ́ rẹ̀ ò tí dáhùn èmi náà mọ̀ ẹ̀yin náà retí kó ṣe kí ni kó dáhùn àmọ́ olúwawọ́ ò tí yíò náà bá tún fẹ́ dáhùn ọlọ́run mọ́ṣà dúró tìwá o tí yíò náà bá tún fẹ́ dáhùn ọlọ́run dákun mọ́ṣà dúró tìwá o ẹ̀ẹ́dì pé wọ́n ń ṣàdúrà kan pé aláwọ̀ ò lẹ́mi bú sí gbogbo tí wọ́n wí yìí à ní kí ni à lẹ́mi bú sí gbogbo tí wọ́n wí yìí àmọ́ ìtawà kan wá sí ayò wípé àkànṣá wà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run so gbogbo jàmọ́ mùsùlùmí àwọn ọmọ àbúrẹ́ra tí wọ́n taláyà àwọn ti wá dìde lórí ọ̀rọ̀ wọ́n ti wá wò pé ṣé májísírèètì lẹ́jọ́ lọ ó dá àwọn ò wá gbẹ́jọ́ àwọn lọ sí high court tọ́ lẹ́nu ọjọ́ méjì àwọn àbúrẹ́ra wọn burú wa wọ́n ṣe kí mo pé wọ́n burú o lẹ́nu ọjọ́ méjì tán sáré wọ́n sì gírántì wọn wọ́n sì jẹ gbogbo ẹ̀ ló ń sì parí iṣẹ́ fún wọn pé tọ́ májísírèètì tó gba kéèsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó kọ́kọ́ káwọ́rò náà kó ṣe kí ni àìkọ̀tù ni ó wà sọ tí yóò tó táwọn náà bá wá pé bẹ́ẹ̀ kọ́ tí gbìyànjú bá lọ àwọn máa bú rera ní àwọn náà dúró ń tàwọn ohun ọwá nìtọ̀ bí tí wá ń lọ yóò tọ̀ ó ṣeé kójọ́dún kan sísìn ó ṣeé kójọ́dún méjì a ní kódà tí kìíní ní bá lọ dáadáa ó lè wọ́dún méje máwọn lọ́wọ́ mo tó ọlọ́run ó kó wa yóò ń gbà náà o tó bá rí bẹ́ẹ̀ ó yà dúpẹ́ fọ́lọ́ àbí ó yẹ ká dúpẹ́ fọ́lọ́ ẹ gbogbo eléyìí tá à ń wí a fi ń fẹ̀mí ìmoore hàn sọ́lọ̀ ni so gbogbo àwa mùsùlùmí gbogbo ẹni tó bá jẹ́ pé ó ti lọ náwó lórí flight àwọn tó ti náwó bọ́ọ̀sì lọ́wọ́ tá à ń gbọ́ àwọn tó fẹ́ wá láti òkè ọya ìdákun ẹ bá ń ṣí ẹ̀kíní kó dọ́dọ̀ kálukú wọn káwọn èèyàn mọ́ kán mọ́ dára wọn láàmú mọ́ fún tíjọ́ ẹ òyí òun ti ọlọ́run ti kọ́kọ́ yé réjọ sí ìṣe nìkú o tọ́ sẹ́yìn ọdún kan ni ó wà tó bẹ̀rẹ̀ padà àti ìṣekínú ni àti mọ̀ tọ́ ṣé àmọ́ nísìn báyìí ọ̀dọ̀ àwọn tọ́rọ wà báyìí ọ̀rọ̀ kan àkímù now ọ̀rọ̀ kan àkímù kíni àkímù kùtùbú àwọn professor law àwọn lọ́yà kankankan tọ́jọ́ máa bú rẹ̀ látọ́ ń bẹ lábújá àwọn ni wọ́n ń jàjà bàbá wọn lọ́wọ́ tọ́ wọ́n bá ti wá jà débì kan àwọn oníwà gbẹ́tọ̀

àti wà mọ̀ bóyá ṣe ti ti ECOWAS ní àbí United Nations gbogbo bí tọ́lọ̀ bá sà ní kó já sí nígbà bá dé United Nations náà àtàtún rí bá ti àwọn àbúrò èrò mọ̀ sí kíni wọ́n máa bẹ́ẹ̀bẹ̀ náà ẹ àbíyàn sí ní United Nations ni ẹ àwọn máa bú ìrásì ìbẹ̀ ní gbogbo ayé tọ̀ nígbà bá fi sọ gbogbo kọ́ọ̀tù ayé tán á sì kóra ọlọ́ sí kọ́ọ̀tù tọlọ́n ibẹ̀ ó lè kankan ò ti wá ní rí ibi sásí jàmá mùsùlùmí sẹ́ni gbogbo ń ta wá wí ìdákun ẹ mọ́jì àfi ṣe fáàrí o gbogbo wọn tó bá ti gbọ́ kútúbà tá a ṣe lọ́sàn ìdákun lọ rí gbọ́ lọ́rẹ́ jẹ́ kí ni tọ́ ẹ rí ń tá a sọ lórí kútúbà júmọ́ àwa lénìí òun la fẹ́ kí gbogbo wọn fi bá ọ̀rọ̀ yìí lò ó ìwọ tó bá fẹ́ mọ ní kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí ó fẹ́ mọ ṣe póòsì lórí ọ̀rọ̀ yìí kọ́kọ́ lọ rè gbọ́ kútúbà júmọ́ àwa tèmi àwọn kó máa lọ àmọ́ ń bẹ bẹ́yì ìnàlẹ̀ khawfi wà rọ̀jà ìtàlùsùn náà fi yàtọ̀ sí àwọn dẹ̀dẹ̀wùrẹ̀ nu tọ́ra àwọn náà mọ́ ń gbára léèyàn wọ́n fọkàn balẹ̀ pé ibi àmọ̀yàndé yìí ìta bá tẹ̀ àbíká ṣe kí ni àbíká rí tẹ̀ tọ́ amálùsùn náà ọ bá àmọ̀yàn jù bẹ́ẹ̀ lọ ọgbà pẹ́ ni ọmọ ọlọ́run lálùsùn náà mọ́ ń gbára lé tó ọlọ́run tó wá mọ́ ń gbára lé yìí kò sírú àdánwò tí ò lè gbé báyàn ìdí gbogbo ẹ̀yin tẹ́ bá dá sọ̀rọ̀ yìí ọpẹ́ ni ẹmọ dá fọlọ́run o tọ̀ èyí tó bá wọn yìí ó lè fẹ́ jọ bí mùsíbà lójú tiwọn àbíbẹ̀ kọjọ mọ́ tọ̀ ẹ dákun torí ọlọ́run ẹ má ẹ má ẹ má ẹ má fi yọ̀ wọ́n o ẹ má wa wallahi wa ushhidullah àmọ́ ah, wọ́n ní inú ẹni èédùn káṣe kí ni kápa ah, ọgbọ́ ni àná ni you are going to prison and you will die there mo tún rí kọ́mẹ̀ntì kan ìkan ní ah, ẹ̀fílẹ̀ àwọ́bẹ̀bí jọ àwọn bàbá rẹ̀ ibùrù tèmi àní ibùrù tèmi àbàbá rẹ̀ wọ́ ó náà sì gbọ́dọ̀ ṣe kí ni ó wọ́ so òun náà ibùrù tèmi àkú bẹ́ẹ̀ náà sì gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ ẹ̀yìn kan tọ́ wọ́n wá padúrú ète wọ́n pè ète wọ́n pèrò ìwọ wá ọlọ́run wá ní àníwọ̀ ò ní rí bẹ́ẹ̀ ó tọ́ pé àbí ò tọ́ pé ọlọ́run àmọ́ lóore o ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run adúpẹ́ fún ọ àwọn àjọra wa lójú o agbára wa kọ́ o wà láì bí bá ti ń sọ yìí èmi ò mọ̀ ó gbà wọn máa búrẹ́ látọ́ sí wàhálà yìí àtàwọn ọmọ àwúyà sí mẹ́lágbújá àtàwọn ọmọ Bukhari àtàwọn family group àwọn náà tó family group tẹ́lẹ̀ àtúrà yínyàn ṣe dìde gbogbo orúwọ̀ yìí nìsí mọ̀ pé wọ́n lówó wọ̀nyí fẹ́ gbà ní èló ní ibi lọ prof èló ní ibi lọ sáànù alákọ̀ọ́kọ́ tẹ́gbùtọ́ ọláwọ̀ yẹn ní one million plus ọ̀rí mo sọ́rí mo dáná wọ́n má jẹ́ ń mo fẹ́ yẹ pẹ̀lú àdúgbò tó máa fún ìlàdí one million wá èyí ní <laughs> níta lẹ́yìn o ń ṣe kí ni ìní lówó tèmi ní ọlẹ́wà káàtì mi kọ bówó tó pọ̀ mẹ́sọ̀ láwọn owó àwọn owó à ń ṣe pírójẹ́tì ní ẹ̀kan ní ọyẹ bá ń gbẹ́ kànga ẹ̀kan ní ẹ̀bá kọ́ mọ́sálásí àwọn táwa mọ́ ṣe nu ó owó báwọn dé àmọ́ pé iṣẹ́ mi gẹ́gẹ́ fún ara mi ní iṣẹ́ kí ni jọmọ́ aláì lágbára rẹ̀ iná ní wọ́n mílọ̀ náà fi ń gba sáà nìyí sí gbóní tìrí sọ́ni pé ọlọ́mọdé olúwa rẹ̀ ó dáná sọ àádúgbò lọ́dọ̀ ọlọ́run àbádúgbò lọ́dọ̀ ni sọ oore kàtì ní wá kéré jù one million kíní one million kejì one million kẹta ó dè ló three million tó máa tún wá ń báṣẹ́ lọ àmọye tí wọ́n tún máa sọ pé kìíní kan running kìíní kan kìíní kan fuel kìíní kan kìíní kan kìíní kan aláwáǹsì sọ́dí pé mo dára bí ìdáná àwọn àkókò tó kó ni pé ẹ̀ á sọ fún ọ tèbí ọní àbúrẹ́ àbúrẹ́ rà sọ àbúrẹ́ rà àti nítorí bàbá rẹ̀ kábùrẹ́ ló wá gbà ọ́lẹ̀ nísìn àmọ́ èyí tí wọ́n fi ní kó wá gbà ọ́lẹ̀ àwọn ọmọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ ṣáà ṣe àlékún àforíjì fún gbogbo wa kó ṣe àlékún dáadáa fún gbogbo wa kó ṣe àlékún oore fún gbogbo wa ẹ dákun ẹjẹ́ á máa bẹ bayna al-khawfi war-raja ká mọ̀ ẹ̀bẹ́ ìnà máa bayna al-khawfi war-raja láàrin pàǹbẹ̀rù àti pé àrùn kan ta ní àrùn kan sọ́dọ̀ ọlọ́run tó gbogbo kòtò tán ti gbẹ́lẹ̀ fún tijọ́ Tuesday ó ṣe kí ni ó ti ká ó ṣe kí mo pè jàn máa ó ti ká ó ti lọ ó ti bómi lọ báyìí tọ́ àwa mọ̀ o tí wọ́n tún wá lè lọ rè gbẹ́mi ilẹ̀ fún wẹ̀yìn ìṣẹ́yàn pàá tí mọ̀ yóò ìdí tí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà ò sí gbọ́dọ̀ dákẹ́nu àdúrà yín gbà o àdúrà yín ṣe kí ni wàláhì ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọ̀kan ṣoṣo ni àwọn tẹ́ ẹ̀rí tà ń kojú yáà tó kojú àwọn eléyìí àdúráyẹyẹ ọlọ́run ń ja ìjà yìí kìí ṣe èèyàn kìí a ní ìmọ̀yàn mí ìparọ́ wàláhì làbí ní ìmọ̀yàn ní o wàláhì tàláhì sọ́mọ̀bìlà ní ìmọ̀yàn ní ìlówó yìí ṣe gbajúmọ̀ àbí ṣe gbajúmọ̀ ní wọ́n ṣe gbajúmọ̀ ọkọ̀ yìí tí ma ń gbè káàkiri ẹgbẹ́ àrẹ̀ àṣẹ̀rẹ̀ epo tí kó tó lè ní àbí ẹ̀kọ́ ni tó ọlọ́run àdúpẹ́ fún ọ àti kí ni jama àdúpẹ́ fún ọlọ́run àwọn ṣéèkù wa kan ti wá ń pè yín látẹ̀ẹ̀kan mo sì lérò pé àwọn náà fẹ́ gbígbóló nǹkan ẹjẹ́ ń pè wọ́n padà yóò dákin kò ní dákin mọ́ pè wọ́n insha Allah ta'ala ọlọ́run ẹ̀yìn ìfẹ́ gbá kọ́ọ̀lù lẹ́nu àmọ́ torí páwọn ni wọ́n pè èyí òun ni ó fi jẹ́ kí n pè wọ́n padà. Ah, wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. mọ̀ pé ní program wà sá? Mo mọ̀. Ok. Mo mọ̀. Alhamdulillah. mi gan ṣe program lọ́wọ́. Ok Apàdé Allahu akbar, Allahu akbar, Subhanallah, Subhanallah. Mọ́ sán

bí wọ́n kó gbó wá tí wọ́n kó títí ńlẹ̀ tí wọ́n kó gbó wá hmm. àwa ni wọ́n kó ńlẹ̀ wọn ò kó lòdó ńlẹ̀. wàhálà lódó inú ẹ̀kún lé wọn báyìí lòdòdó ti mọ̀ jáde ọmọ ẹlòmíì ni wọ́n jáde ní ọmọ sọ fún dájú àfihàn kò sí yẹn gbọ́ ìlera àfihàn <laughs> kò sí yẹn ti hmm. rẹ̀. tó alihamdulilayi alihamdulilayi àmín àmín àmín àwọn àdùpẹ́ rẹ̀ àdùpẹ́ rẹ̀ alihamdulilayi àti dùpẹ́ dálẹ̀ wọlé àdúrà tá a ti náà ni pé Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim àmín. Ah, Ọlọ́run ti gbà eh, eh yìí tẹ́ tí ń ṣe látijọ́ iná ló tún gbà kéde pé kẹ tó ṣe ẹ tí ń ṣe tẹ́lẹ̀ ó wá gbà náà ni adúgbọ́lọ́dọ̀ ọlọ́run jazakumullahu khairan ẹ jazakumullahu khairan ẹ wallahi bẹ́ẹ̀ni wallahi èmi ò mọ̀ yán èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀rù subhanahu wa ta'ala jazakumullahu khairan amin ẹ mo wá fẹ́ dúpẹ́ fáwọn èèyàn wa yìí náà mo fẹ́ ṣe kí ni mo fẹ́ tó àṣírí ara mi kan ìwọ tó bá wá wù ọ́ kọ́ mi ṣe yẹ̀yẹ́ sọrí ń jọ mo ti délé ayé wọn èyí tí ìgún pléènì rí àṣírí kan lọ́gọ́ wọn èyí kí ni mo ti rìnrìn àjò tó kọjá Àbújá rí mo ti lọ Kánò mo máa ń lọ Kánò lọ rira tíra dáadáa mo máa ṣe kí ni mo máa ń lọ Kánò lọ ra tíra dáadáa àmọ́ gbogbo Kánò mi lọ serious bus mi máa ń wọ̀ wọn ègbó kí ni nì àti local plane àti international plane ìgbò kankan rí tọ́ ǹgbọ̀rọ̀ ti wá rí báyìí mìíràn ẹ̀dọ́ pé ah, at least káfí ẹ̀ ní mo gun plane náà láti bẹ́ǹtì lórí ọ̀rọ̀ Àbújá yìí ah, mo jáde kínú mo oríire àti wá lọ rèé búùkù fúláìtì ẹ̀yin ará Àbújá ń jò ní ìní sọ fún yín lórí afẹ́fẹ́ àmọ́ ẹ̀mọ̀ retí mi lábújá ní kò plane bóyá rẹ̀ pẹ́ ni pé àti ẹ̀sá àti ẹ̀sí wàhálà díẹ̀ náà ó gbọ́dọ̀ sí kínú ìwà tó àṣírí oníyàwó mẹ́ta oníyàwó mẹ́ta ń gbà mọ́lé mi ògùn pléènì rí tàbí ráṣẹ yẹn ó ní ìṣáàjù ẹmọ́jẹ ń parọ́ irú bàálù èmi ò tí ìrírí o oníyàwó mẹ́ta ó rèé tọ́ Àyékùn sọ́lá wa rahmatullahi wa barakatuh. Ẹkùn bẹ̀ẹ̀ tó tàbí rí ni Ẹ mo ti tú tara mi ẹ má bínú ìgbà tí ọ́fíṣà yìí ta ìṣe prógrámù lónìí ó kéta ó ń bẹ̀rẹ̀ inú mi ń dó pé pẹ̀lú kéèkì àbújá inú mi sáà dómi pé ń tẹ̀ ráyè láti rí claim <laughs> alhamdulillah adúgbẹ́fọ́lọ́ ọ̀dárí ẹgbẹ́ mi sọ fílà rẹ̀ mú ní èmi irú plẹ̀ nìkan mo mọ́ ní kí wọ́n ti kọjá ní ẹ̀pọ̀ <laughs> Mọ̀lórí kéèkì àtàjẹ̀rí pé lágbára. Àjẹ̀gbá láwọnú pléènì adúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ibi tí mo mọ̀ ní wípé pẹ̀lú prógrámù ọ̀lẹ́. Náà. Ní tó dá mi lójú o. Náà. Ní tó dá kéèyàn ti fi ṣàbòsí o. Náà. Mo mọ̀ pé wọ́n lè mọ́ sọ̀lá dáa. Ah, ah. àní ẹ má fi yọ̀ wọ́n ah, àní ẹ má tọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́ Kọ́bá sọ fún ìyàrá àtẹ̀wò tó bí ẹ̀yìn ìyàn. Ìfún ẹgbẹ́ sọ fún ṣe ẹlòmí náà ọmọ ìyá wa gan, olùmọ́rọ̀ wọn sọ dára lónìí pé inú òun sì wà tó bàjẹ́. Tọ́ọ̀. Ká tó wá fẹ́ ń dínú ó dáa àti gbọ́ ẹ ṣeun bẹ́ẹ̀ni tó kẹ́lẹ̀bá gún flight ẹwà pé ẹ̀gùn irú bàálù nìkan lẹ́ mọ́ rí ní ìdínlá bárakálá ní àrígùn sálà wàrà mùtùlá àwọn èèyàn ti ń pè àgbà kọlù lálẹ́ yọ́lá pé gbogbo àwọn tó pè yìí ẹ̀yìn gbọ́dọ̀ mọ́ dá wọn lónìí adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun mọ́ ba ọ̀pọ̀ ẹ̀wà jẹ́ ẹ̀wà dákunjọ mọ́ inú ẹlòmíì lè dùn tí ò fi wá ní sùn lọ́la àwa ní tẹ̀síìrì láàárọ̀ ọ̀la o eléyìí yóò díwọ́ halkọ́tù tẹ̀síìrì ìwọ náà wá pàdé wa ní tẹ̀síìrì lọ́la wá gbọ́ alukùránì àwa sì ti sọ àǹjẹ́kẹ́nì kò mọ dá wa lọ́nà àwọn ọmọ tútù mọ́ alukùránì lọ àmọ́ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun mọ́ fọwọ́ bànújẹ́ kan ọ̀pọ̀ ẹ̀wà tọ́ ó wá lè tún dọ̀la kan bẹ̀rẹ̀ sí ni wọ́n parọ́ mi tó wọ́n pé ah oh ẹjì gbé kọlù bàbá yìí ah subhanallah naam hello bẹ́ẹ̀ni ṣé síkà lẹ́wà gbogbo èèyàn sì ń gbọ́ yín alhamdulillah alhamdulillah alhamdulillah ẹjọ́ pẹ̀ ìgún kí ni kí lẹ́yìn ẹni ìgún pléèlì rí bẹ́ẹ̀ ni ìgún pléèlì rí bẹ́ẹ̀ Ah, èyí tí lọ mọ́ká o ọlọ́jẹ́ lọ èyí tí lọ mọ́ká o èyí tí lọ ájí o ọlọ́jẹ́ lọ o èyí tí lọ mọ́ká bí ẹ̀ṣẹ́ ìdàkásí ní ṣùgbọ́n sí túnlẹ̀ fún ìṣùn ah! Inna lillahi wa inna ilayhi raji'un. 2 million. Alukoya. Ẹ sáàbì parí program, ẹ máa sọ fún ọ̀sẹ̀ kiri. Ah. Ẹgbẹ́ ah, ọmọ bá jẹ́. Ṣé nà káàkiri ṣe? two million naira. ah ilá ilá ìrọ̀ ìrọ̀ ok sir mo ti gbọ́ zakumula a two million naira wájì eléyìí kọ́ ọ̀ràn lábáwá lálẹ́ yìí Allah akbar la ilaha illallah la ilaha illallah la ilaha astaghfirullah al-azim ọlọ́run dákọ́ mọ́ bá kíláàsì wa jẹ́ o tẹ́rí pé ariwo tí wọ́n mọ́ ń parí àwọn ẹni iṣẹ́ àmọ́ ń lọ bí orí tí ó mọ challenge ikhlas ọlọ́run dákun nítorí ilé ìkọ́ la ti pàtẹ lálẹ́ yìí o torí ilé ìkọ́ la ṣe kíni la ti pàtẹ kódà àwọn ọmọ àbúrò ríra àwọn gan wà mẹ́rin tó ti rìn bọ́ta àwọn gan tún pè mí pé akútú ah, bí ọtí lọ sí ọgbẹ́ ìdájọ́ ni mo lè mọ́ bí mo sà mo ń jẹ́ mo ti ń jẹ́ fìlà lọ́wọ́ ń gbà lọ́dọ̀ ogun ọdún fi ń ṣe ẹ̀yẹ́ tọ̀ الله المستعان وعليه الشكر ها سجود شكري ani kí n ṣe òjò ṣùgbọ́n ìwọ́n tọ́ ni tọ́ ọlọ́run àmọ́ lóore o ẹ̀yìn náà ní forí kẹlẹ̀ alábàá yìí lọ mọ́kà lọ́dún yìí ẹjọ́ ìlú ṣùkùr Allahu akbar ah wallahi subhanallah subhanallah subhanallah ah ọlọ́run ṣàánú mi o èmi kàn sọ pé mi ń bẹ́ẹ̀ bíra mi sí ẹ̀yẹ́ mo fi ní ìgún pléènì rí o àṣé ah ẹ̀wọ̀n táàtì ah mo ti mẹ́ni náà yes subhanallah bẹ́ẹ̀ ni ah mo ti لا yín la ilaha illallah subhanallah wallahi àmì ọmọ bá ti tẹ́lẹ̀ wọn ṣàmà mùsùlùmí tàwàláhì lẹ́rì láìláà ìlàhù ah gbogbo fóònù gan níbi ẹ̀jọ́ wá ń gbé ìyá 2 million naira hello wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh dollars owó owó mùsùn ìjọba mú dání. kí lẹ́yìn sà. màá fún five hundred dollars. five hundred dollars. bẹ́ẹ̀ ni náà salamu alaykum. aleykum salaam wa rahmatulah. Ah. ẹ wá o ẹ wá o ẹ wá o five hundred dollars yẹn náà yẹn mọ̀ pọ̀. wàhálà ìbùsọ̀lá àwọn ará ọ̀tọ̀lá ṣe. àkàrà bá kúmọ̀ lọ́wọ́. Hayyakumullah. Naam. Alhamdulillah. Ṣé ń gbọ́rọ̀ mi? Mo ń gbọ́ o. Yusuf láti Saki Al-Mujahid. Ah, mo ti rókọ yín, wo ìdí ìṣẹ̀lẹ̀ yóò di ẹ̀jẹ̀ mọ́ bá ti wí mọ́, ń gbọ́ yín. Kò sí ohun tá mọ̀ ṣe jù ká dúpẹ́ So, bẹ́ẹ̀ ni lọ̀rọ̀ ti wá náà. Hmm. Alhamdulillah. Hmm. Nàìjíríà náà tó wá ń jẹ́lú ànẹ́bí. Hmm. Bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí náà hmm. àwọn sọ̀hábà tẹ́ ń gbìjà àtànẹ́bí tẹ́ ń gbìjà. Ọ̀lẹ̀ tí wá ní lọ sọ́dọ̀ rẹ̀. Kẹlọ ti fẹ́ hajì. Ayé bí tí gbogbo wọn náà tẹ́. Allahu Akbar. Allahu Akbar. Astaghfirullah al-azim. Astaghfirullah al Jazakumullahu khairan. Ọlọ́run sọ àwọn tó wọ́n ṣe nǹkan náà ọlọ́run kó bá a sanwọ́ lẹ́sẹ̀ dáadáa àmín ní wádùn tó pọ̀ àmín àwọn tó wó pé wọ́n ní ọjà sí àtàjì ní ọpadà já sí la ilaha illallah la ilaha hmm. khairan sheikh so eléyìí náà ó tó lẹ́kọ̀ọ́ ó hmm. tó lẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀ tó bá dúró tòdodo hmm. so pé ọlọ́run ọba la yudi'u ajra al-muhsinin so Hmm. Jazakumullah khair. Thank you. Jazakumullah khair. Ọlọ́run hmm. bọ́bá fún yí, ọlọ́run fún ọgbọ̀ jàmá Mùsùlùmí Wa alaikumus salam wa rahmatullah. Ẹ̀wọ́n di hajji. Five hundred divided two hundred and seventy-five thousand. Ah, ó ga Allahu akbar. Hello. Wa alaikum salaam wa rahmatullah. Adúgbẹ́ fọ́lọ́run sá. Alhamdulillah. Hmm. Adúgbẹ́ fọ́lọ́run sá. Àmì jazakumullahu khair. Ọdá ẹ̀ṣẹ́ ọlọ́run sáyé lẹ́sàn. Barakallahu fi. Kábẹ̀ kan mọ́ gbà kọlù dé jẹba. Naam. Wa alaikum salaam wa Ẹgbẹ́ alẹ́sẹ̀. Ẹgbẹ́ alẹ́sẹ̀. جميع أستاذ حكيم الكتب حفظه الله من باطل وأنتم كذلك حفظكم الله يمني أحمد يرجعني لأتي أبدا إن شاء الله ما شاء الله مرحبا بكم آه، أنا كيو أبو سفيان بن أوه مرحبا حياكم الله كيف حالكم؟ إن شاء الله العظيم كلنا ننتظركم بهذه المدينة إن شاء الله وسنأتي بإذن الله أبشروا أبشروا أبشروا بارك الله فيكم نعم الإمام Assalamu alaikum warahmatullahi Wa alaikumus salam warahmatullahi wabarakatuh. Ó oh, rí program wo wá o. Mo rí mo ń tẹ̀lé yín láti jẹta. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Gbogbo ayé ọmọ ẹni tí ń pè yín. Hmm. Kí la wíjà? Ẹ jẹ́ gbogbo ayé ọmọ ẹni tí ń pè yín. Àwọn tẹ́rí tí wọ́n pè yìí, àwọn ni Alhaji Al-Imam Ibrahim, ọlọ́mọ́ta bá sọ wọ́n lẹ́sọ lóore tẹ́ẹ̀bá sáti bẹ́ rí Sheikh Sauban tẹ́ẹ̀bá ti rí wọn ẹ rí Sheikh Sauban tí ọmọ bí Ibn Qayyim ti lọ́dọ̀ Ibn Taymiyyah bí àwọn àlùfáà wa tán pè yí ti rí nù lọ́dọ̀ Sheikh Sauban àwọn náà pè wọlé yìí naam Sheikh tọ́ ọ ní bí Umaru ti rí lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ làwọn ti lọ́dọ̀ Sauban àwọn náà wíbẹ̀ fún ara wọn náà mú gbáyé ń gbọ́ yíta Tẹ́rí àti kéwù tán bá rí wa lábújá bẹ́ẹ̀nìta àbújá ti di lẹ́yìn àbújá lẹ́bẹ̀wọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀nìta alẹ́ ní báre ni wọ́n alẹ́ ní báre ni wọ́n Allahu Akbar ẹ̀kúlé màlú fásayára lọ́wọ́ àbẹ́dẹ̀kùn Allahu Akbar Allahu Akbar ẹ máa jẹ́ tẹ́ ìṣe lọ ọlọ́run ní dáa Jazakumullahu khairan Àbẹ̀ pẹ̀lú òdodo. Ah, ọlọ́run bá sanyí lẹ́sùn olóore. Ọlọ́run tí wà pẹ̀lú òdodo. Ọlọ́run bá sanyí lẹ́sùn olóore. Ọlọ́run tí aládá ẹni tó bá ṣe òdodo, hmm. ọlọ́run ìrà aláre. Àmín, wàláhì, wàláhì. Wàlégún sàlám wa rahmatullah. Ẹni tó fẹ́ san owó ọ̀hún, wọ́n ti send the receipt sórí WhatsApp mi ò fáwọn ti san two million naira. Allahu akbar. Two million naira. Hey, ọlọ́run, ọlọ́run ṣàánú wa o. Wàlékúmù sàlám warahmatullah. Yàtí òkúté yìí. Naam. Mo bá yẹn tó gbọ́fọ́ lọ́n Alhamdulillah. Ẹ̀rùn ẹ̀dá Muhammad Alex láti ìmọ̀ ní ìfẹ́ náà. Ó, jazakumullah khair, hayyakumullah. Mẹ́bí ni mẹ́ta wákàtí àti ìhàrán náà làwọn fi ìbẹ̀rù sáré lọ́rùn ní ìwọ́n fi ti tí ọba dá kalẹ̀ títí hmm. ní ìtọ́ lọ́rùn ọlọ́run máa yọ ọlọ́run tóbi o. náà ah kódà.

ṣe ń gbọ́ mi agbọ́yídà kò tí yé mi náà bọ̀ agbọ́yídà tó bá jẹ́ pé ẹ ti gbé ọ̀rọ̀ yìí ẹ ti translate gbogbo ìsọkúsọ tí wọ́n ń sọ sí Arabic hmm. tẹ ti ṣe tí gbogbo ayé ti gbọ́ hmm. sí Arabic tí gbogbo ayé ti gbọ́ gbogbo hmm. ò ní ríbi lọ. Àánú tẹ́ ṣe òun ló dàbí ẹni pé wọ́n fi ń fi ẹ̀gbẹ́ rinrin lára wà láì tàlá ìsúná bí báyìí láti láwà ìmọ̀ràn ní tẹ́mi wá ní fún gbogbo wọn àpá jùlọ àwọn tó jẹ́ ọmọ bàbá Adam hmm. òun ni wípé ilé wọn ni kí wọ́n tún ṣe Ọlọ́run sọ ilẹ̀ sọ̀sà. Kí wọ́n máa jẹ́ kí ẹ̀gbọ́n wọn. Ẹ̀gbẹ̀sá Ọlọ́run sọ ilẹ̀ sàn. Kó pa ilé yẹn jẹ́ ju bó ṣe yẹ lọ. Ẹ á fẹ́ wọnú bẹ̀rẹ̀ lé níta. Jazakumullahu khairan. Jazakumullahu. Ó ti yé kó wáyé jù ti gbọ́ yín. Jazakumullahu khairan. Ọlọ́run sànù wa. Ọlọ́run sànù. Náà. Àwọn kìíní, àwọn kọ́ọ̀lù ń jálù ra wọn ṣá. Dádé Abdulsalam, náà. Wàlékún sàlámù wa rahmatullahi wa barakatuh. Àdúpẹ́ fọ́lọ́run. Ṣé oníyàwó mẹ́ta mọ̀ tí wọ́n ń sọ? Wàláì. Ṣé rí pé nígbà ní nǹkan máa ṣẹlẹ̀ tí èèyàn nílé ṣiṣẹ́ lè tún lálẹ́ ìgbàbà? <laughs> Àwọn gbèrò ẹ̀wọ̀n dáadáa àbùsàlá ẹ̀yìn náà fi mí ṣe ẹ̀yà mi ẹ̀yẹ́ fi mí ṣe yẹ̀yẹ́ ẹ má wọ́rí èmi náà ṣe tèmi padà èmi náà ṣe tèmi padà ẹ̀yẹ́ fi mí ṣe ẹ̀yẹ́ Alhamdulillah. Ìyàwó mi ò gbàwẹ̀, hmm. ó gbàwẹ̀. Wà, ọ sọ fún mi, ó oh, kọlù wọn ti lọ, ó kọlù, ẹ̀lọ́, ẹ̀hẹ́. Okay, mo ti gbọ́ isa alhamdulillah alhamdulillah àwọn náà sọ fún mi o wàláì wọ́n sọ fún mi wọ́n sọ fún mi wọ́n ní báwo ṣe lẹ́mí àwẹ̀ tó àwẹ̀ méjì náà ti gbà báyìí wàláì aláwọ̀ sọ wọ́n lẹ́sàn alhamdulillah alhamdulillah ẹ ṣe ń sà ọ̀rọ̀ ìjà aleykum salaam tẹ̀lá. náà wàhálà salaam wa rahmatulah ẹ ṣọ ìṣẹ́jú kan sà ẹ jọ ìṣẹ́jú kan kárí ń pẹ́. àmì àtẹ̀yìn náà tó lè dáadáa. wọ́n lá àfàtà látàbẹ́ pẹ̀lú ọ̀tá èmi ò lówó lọ́wọ́ ìpínlẹ̀ àti five thousand owó yẹn lágbára lọ́wọ́ ah, ah, inṣọ́ọ̀lù àjọ pàdé ní hajj yẹn ni. ní ibiri la. lọ́wọ́ sọ yẹyẹ wa a sọ de yẹyẹ lágbára lọ́wọ́lọ́wọ́. àmín àmín. láhàwọn làwọn àti ìgbà ilà sir. mo ní sùúrù ní òwò ẹ̀sìn yẹn òun ni wọ́n fi ṣe wọn ò lè rí àgbàdo lóhùn òwò ẹ̀sìn ẹ̀kọ́ Hmm. Gbogbo ẹni tó bá ló wọ̀ ẹ̀sìn rẹ̀, hmm. ọlọ́run ni ó fẹ̀sìn ẹ̀ yọ. Ọlọ́run ni ó fẹ̀sìn ẹ̀ yọ. Allah akbar. Jazakumullahu khairan. Ẹ ṣe wo, ọlọ́run sọ ilẹ̀ sọ o. وأنتم حياكم الله بارك الله فيكم àdúpẹ́. alhamdulilah alhamdulilah. ọlọ́ba sọ fún wa pé wa ká ní akọni alẹ́ yìí náà lọ́sọ̀rọ̀ lè mọ̀ mí ní. ẹni pé bẹ́ẹ̀ náà ní ṣe máa ní o. Hmm. wàláhì bí bá sọ fún wa pé iná lọ́wọ́ àmọ́ àkọọ́dẹ sí i. ẹni pé bẹ́ẹ̀ náà ní ṣe máa ní. alágbára àlépe àlé ìfẹsẹ̀ wàlúwà ọ̀rọ̀ tó lùkà ní wa. Hmm. Hmm. àmọ́ ìjì àti nusọ̀rọ̀ yìí ẹ̀yìn kọ́lẹ́ ní wàlúwà ìsìlámù àti súnmọ̀ ní ó ní wàlúwà ìlànà islam àti súnà ni mm. Mm. islam àti súnà tẹ́yìn náà gbé dání mm. tí àwọn èèyàn sì mọ̀ pé tọwọ́ ẹlẹ́kòdó pẹ̀lú ẹ̀ ọlọ́wà ní kẹrẹ wọn gbákanukú ń bí yà wọ́n dé yà wọ́n dé yà wọ́n dé láti dìde sọ̀rọ̀ náà tó ń tí wọ́n ti pọ̀ tó ẹ̀dìjẹ́ ti ní sí nǹkan tó pọ̀ tó ọlọ́wà bàálẹ̀ láti fèsì wọn ọlọ́wà bàálẹ̀ láti fèsì wọn àbẹ̀lọ́wà bàálẹ̀ gbogbo wọn tó kù kẹ́kọ̀ọ́ mọ́sẹ́kọ̀ọ́ fún wa ọláyìn hmm. bàbá rò dodo kódà kò jẹ́ fún ọ̀dọ̀ ọ̀tá wa lọ bá wà hmm. káàrùn lọ́wọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ni wọ́n láti láti fọdún yẹn nílẹ̀ aláfẹ́dà yìí bá jẹ́ o àmọ́ ìdí ń bẹ sọ òdodo ni. ẹ̀dẹ́ nínú ìgbàsẹ̀tẹ̀rẹ́ ààrẹ ni tó gbógun ti súnà ti súnà tó borí súnà yìí Ìsìláàmù ni ó borí wọn o. Ìsìláàmù ni ó borí wọn. Ìsìláàmù ni ó borí wọn o. Hmm. Súnnà ni ó borí wọn. Ìwọ́n bá fẹ́ ẹ̀bì wọn kọ̀ Súnnà ni ó borí wọn. Jazakumullahu khairan. Jazakumullahu alaikum assalam wa rahmatullah. Al'alma'i, hayakumullah, al'alma'i. Ah. Àdúgbẹ́sà, Jazakumullah khairan. Jazakumullah ah, khairan. Àfá tó ń pè ilé ẹ̀kẹ́ látàbúdá yẹn. Bẹ́ẹ̀ni. Owó ń dá mú mi gan táwọn tó sọ̀rọ̀ gan ìgbà ó wà ní ìgbà ó wà ní bàtà kó sàmọ́ wọ́rí pé wà tó máa jẹ́ àmọ́ mọ̀. Allahu akbar. Ẹlẹ́gẹ̀ẹ́ sílẹ̀ pé ní ìjẹta tí mo ṣe live program yẹn. Ó kìí mo sọ ń bẹ̀ yí pé ní èmi náà sì fẹ́ lọ pé bẹ̀ àti ilé kápá àti plan lọ́wọ́lọ́wọ́ ni. ọ̀rọ̀ ìkànnà àwọn brọ́dà wọ́n connect wọ́n tẹ̀ sẹ́ndì owó kan sí mi kọ́dà bá ti owó náà bá lè kẹ́sì kẹ́sì yé mi. Allahu Akbar èyí ò ní ẹgbẹ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ni pé ní ẹgbẹ́ yìí sí gọ́pléènì rí olóyàwó kẹta lọ́wọ́ káwọn ti gọ́pléènì rí ẹ̀rẹ́ tí àwọn tó kú àrí. <laughs> ẹ <laughs> má bínú ẹ má bínú ẹ̀yin lè ṣáà ilé ìdí gọ́pléènì rí ìfẹ́ tó àti gbogbo èèyàn ni. Akẹ́mọ̀ ìdá bá wọ̀ lọ ilá tẹ́lẹ̀. Allah akbar, jazakumullahu khairan, ọlọ́wọ́ aṣogbò ẹ̀rọ nù. Ọlọ́wọ́ ṣe rọ. Barakallahu. Ẹṣin sọ. Ẹṣin. Okay. Hello. Salamu alaikum. Fàálẹ́bù salamu aráàmùtúlá ní kọ́kì padà. Èmi mú pè padà ọmọ ti fi láì ní pè nínú o. Tálẹ́ ni ó? Àfẹ́ ìkàkì mi sọ̀rọ̀. Ok, àyákúnlá ṣe, àyákúnlá. Ẹ̀ẹ́dẹ́rì àgbàlá ìdùnnú ní tó fẹ̀rẹ̀ lálẹ́. Ọlọ́ọ̀gbàlùkọ́lá, eléyìí ò sí nínú àwọn máyìn dáadáa. Hmm. so ẹ̀rì sí inú ẹni tí ó ń bọ́ sórí facebook láti fi kó nǹkan jọ hmm, alhamdulillah hmm. so ṣùgbọ́n fún ọlọ́run náà ló dé wọn tó ti yé báyìí wọ́n rẹ̀ lè dé àwọn gbèsè tòrò aburú lẹ́yìn lórí hmm. ọlọ́run wá gbá yín bí sí dáadáa wà láyé ṣé kò ní mọ́kìrù sẹ́yìn òfin láti àlè yìí èyí kókó ta àwọn kó ọlọ́mọ ṣe kí ọmọ ìdìtẹ̀ wọn hmm. torí pé ó gbàdọ̀ rọ̀ sí ní láti à hmm. mélòó mélòó orí igi tó wọ́ èyàn ó sì èyàn ó sì tọ̀ débi ìfọ́tọ́ pẹ̀lú ògùn ọlọ́run hajj ti ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n ọlọ́run ti bá ní káfòrò kún lẹ̀ yóò wà á sọ lílọ tẹ́wàá dé ti súnà ìdíjì ńlá ilẹ̀ rí kọ̀há so ilé yìí náà nítorí tó mẹ́ta sọ hmm. ó ti báyìí sọ ìdùnnú mọ owó fáwọn táà ní oorun sùn oorun jù ó sì wà á wọlé àgbà

orúkọ rẹ̀ bahrain hmm. so ìlú kan bẹ tí ń jẹ́jú wa sa táwọn òṣèré dà hmm. nígbà tí ẹnìkan wá kọ ní abdullahi bahrain jaru dàbí nǹkan tó kọ nìkan hmm. ó fi wá ń kọ ní ẹ pé kí wọ́n bóun fi rìsálà yẹn ránṣẹ́ sí àgbàdo nígbà wá pariwo tó fẹ́ pariwo ni ونتوكلنا على الرحمن إنا وجدنا النصير للمتوكلين وجدنا النصر للمتوكلين توكلنا على الرحمن إنا ọlọ́run nìkan lágbára lé wàlúùláwò nìkan lẹ́sùtò láti lágbára lé tó o làwà wá gbára lé àwọn arígbé àrànṣẹ́ máa ń bẹ́ fún gbogbo ẹni tó bá gbára lọ́lọ́run àwọn hmm. àmọ́ sọ pé yàrá bá náà ya ìlà ìtò hmm. à ń bẹ́ ẹ lójoojúmọ́ hmm. bẹ́ẹ̀ni èso náà tára yé mà wá mà ibẹ̀ ni kò ti dá wà lọ́la so nítorí torí táwọn yẹn bí bíbí àná ní fún olùgbà máa rí àtìkúmẹ́ntì hmm. so ọlọ́run wá gbogbo fúnfún náà àwọn náà mọ̀ lóore o àjàmọ́ nǹkan kan o ọmọ ìbàlẹ̀ kọ́ra kọ́ba ní kọ́ba ní sílẹ̀ fún yín ájì twenty twenty two yẹn ti ìdílé hmm. ńlá àwa ń lọ táwa ń kérò lọ gbogbo aláàjọ wà ń bẹ àfúnáwùmẹ̀ àájọ wà ń bẹ báyìí àwọn àti fúgàmù torí wọn tó wá fọ́ ìdílé ńlá ìlú wáyé lè kọ́ ha ọlọ́run yóò kò bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda kan náà ẹ kú oríire o ẹ kú oríire o ẹ ti wọn ọlọ́run sọ ah, Naam. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Alhamdulillah. Gbogbo tọ́rọ fi wá sí ọlọ́run bá pé ọwọ́. Àmín, àmín, àmín. Àtẹ́lùkọ̀ ọ̀pọ̀ wa náà tẹ́lá sí ọlọ́run. Àmín, àmín. Ọlọ́run tó wá ní kí èròǹgbà ọ̀rọ̀ ó ti ájì lé lọ́wọ́ pẹ̀lú àṣírí ọlọ́run àbáfà ẹ̀sìn sọ pé ẹ̀ṣẹ́ ọ̀sà ọlọ́run sẹ́yìn lẹ́sàn àwọn kọlù kan ti wà ń bí náà dákùsà jazakumullahu khairan ẹ̀ṣẹ́ ọ̀sà ẹ̀ṣẹ́ jazakumullahu khairan ẹ̀ṣẹ́ wa alaikumus salam wa rahmatullah ẹ dákun àwọn àwọn kọlù kan bẹ tí ẹ kí n ti gbé náà ẹ má bínú sáà kọlù gan àti aláàfẹ́ gba kọlù ní ọ̀hún ẹni tó mú àti ìṣàdó àfẹnugàn báyìí náà ẹjọ́ ẹkú orílẹ̀. àdúgbẹ́ fọ́lọ́run sàlámù alẹ́kùn. wà á lékún sọ́rọ̀dọ̀ ṣé o ṣe wà ní program. orí program lẹ́wà gbogbo ayé ní gbọ́ yín sà gbogbo ayé ní gbọ́ yín. ẹ má ṣe ìṣe yín o ẹni tó mú túnmí lọ́wọ́ ẹ̀ ti ka yín mọ́ so Hmm. àdúrà tí ẹ fẹ́ ṣe fún wọn ẹ má gbàgbé yẹn ẹ̀ǹdẹ̀ pẹ̀ nígbà kan sùn lálẹ́ àwọn àwọn agogo títí fọ́ owó yẹn ẹ máa sùn ẹ má wọrí wọn ah. náà ṣe fẹ́ ṣí nìyẹn hmm. ẹ gbà á bẹ̀ hmm. ẹ pọ́n ṣe máa ẹ àjọ yìí ṣe tàn kò sí ìdọ̀la ẹ gbà á bẹ̀ o ẹ mọ̀ kọ̀ orí rárá eh, ìkànnì yẹn ṣe ní ìrajà lọ́sọ̀rọ̀ láì tí a mọ̀ ń kàgbọ́ a mọ̀ ń kà yẹn ẹ̀ wọ́n fi ìdùnnú hàn sí ọlọ́run látara yín ni hmm. ẹjọ́ jẹ́ kí wọ́n pè ó ti wà nù àwọn èèyàn tipẹ́tipẹ́tipẹ́ ẹ̀jẹ̀ kan pè jáde fẹ́gbọ́n wọ́n ṣe ṣe yí o wọ́n jẹ́ kí wọ́n lé yín káàkiri wọ́n fẹ́ fún yín ní ẹ̀tọ́rọ́ ẹ̀sìn àfà tó ń fi tó tukú jẹun tó bá hmm, yín yẹn so ọjọ́ káwọn yẹn ẹ̀sùn láti fílẹ̀ ṣẹ̀wọ̀n ṣẹ́gbọ́n ọlọ́run sẹ́yìn lẹ́sàn lórí ah. Eh, gbogbo kọ́ láwà gbéra lẹ́yìn rẹ̀ kódà ìṣẹ́jú kọ̀ kan ìṣẹ́jú kan sà ẹjọ́ yà bí kan rẹ̀ wà ní kùtàrà ìṣẹ́jú kan ah. Hello sir. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Inshallah العربية السعودية مرحبا أهلا وسهلا مرحبا بكم adúpẹ́ fọ́nà wò. alhamdulilayi sa. adúpẹ́ fọ́nà pẹ̀lú ó tó lórí tó náà ti fún ẹ wàlá orí ńlá ni. alhamdulilayi. nípa tí mo ń gbọ́ fún ìdààmú yẹn á wàlá fi ọlọ́run padà jẹ́ pé ká dúpẹ́ náà تجريب الله عمر في مملكة الحج بإذن الله تعالى عوان إيه الله نكون تنجي وواسي بيولين والله بإذن الحج بإذن الله الحج القيم ورينا كن يبجي بإذن الله آمين أنا في في سوريا أنا لا الله إلا الله نجزر بإذن الله الحج القيم آمين آمين ليش في في ساوي في مملكة ó yẹ ṣeun ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù àbáwá yìí náà náà hello Wàlégùn sọ́lá àwọn aráàmùtúlá, ọmọ ìyá ti ń gbóhùn ìsà. Gbogbo ayé ti ń gbọ́yìn ìṣẹ́jú kan sà. Àrúgbìlá ló ń sọ̀rọ̀. A ní gbogbo ayé ti ń gbọ́yìn àti ń gbọ́yìn ìṣẹ́jú kan lẹ nísà. Ọlọ́run lọ́lọ́run kò sí nǹkan mí ọlọ́run ni ọlọ́run. Hmm. Ọlọ́run ọlọ́run sẹ́ẹ̀. Alhamdulillah, ṣà ń gbọ́yìn sà. ọlọ́run ọlọ́run ní oṣù ìgbà ọlọ́run ọlọ́run. ó dáta jazakumullah ẹ aláì aláì ọlọ́run ọlọ́run aláì Allahu wallah. Hmm. hello engineer. Assalamu alaikum wa rahmatullahi mi ò tẹ̀mọ̀ báyá wọ́n ti blọ́ọ̀kì mi lè kọ́mẹ́ǹtì o. Ah, òyìn ti lọ blọ́ọ̀kì ní o. ẹ̀yà sẹ́ndà àkáǹtì ti sẹ́ndẹ̀ sí wọn. Wọ́n ti <laughs> aláwọ̀ ah, sọ̀rọ̀ alhamdulillah ẹwọ ìkímọ̀ kan tí mo fẹ́ sáwọn èèyàn kẹ́kọ̀ọ́ lórí tó ṣẹlẹ̀ hmm. ṣé rí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ bí aláàbúrú tó máa ń fún bí wọ́n ajọ pọ̀ fún yẹn hmm. ìgbà míì wà ọlọ́nkà mọ́ fi wọ́n ṣe àdánwò lásán fún yẹn bí tẹ́ẹ̀tì hmm. ọlọ́nkà fẹ́ fi yìnyàn wò láti fi orí mi fi yàn bẹ́rẹ̀ tó ṣe tó ṣe yìí ó lọ́nkà lè máa wo prógámù kó fi ẹ̀ má ní lọ́kà rárá rárá kí nǹkan ṣe irú kan báyìí. àdájọ́ ń béèrè náà ni wọ́n ṣe ń béèrè ní pé ṣé yìí lọ ájìrì ní níbẹ̀ ni pé èèyàn bẹ́ẹ̀ kí àwọn tó gbé wa lọ kéde àjẹgùn bàálù kéde ògbó pléènì gbogbo yẹn wọ́n ti ìdí sàwádà fún látà nígbà ọlọ́sẹ̀ ìdí ìgbó pléènì ní o àgbó pléènì o àwàdà eré pàmòṣe lérè o abẹ́rin tó dì báyìí ọlọ́run ṣàánú wa. ẹni tó bá gbọ́n sí làákàn yẹn bá gbọ́n tó bá mọ̀ báyìí hmm kódà gbogbo pẹ́sọ̀ wọn ó ń lọ prison ní ó ń lọ kíní kan ó lọ ẹ́ńtẹ́ni náà wọ́n sọ̀rọ̀ kan pé á ah, nǹkan méjì ló máa ń wá sí ìjọba báyìí láti ṣẹlẹ̀ ọlọ́mọ pípa ètò láti wá jẹ́ o. àmì ọ̀la ìgbà náà ló máa ń padà já hmm. orí náà ló máa ń padà já sí. ó ti ṣe gbogbo ọ̀tá wa pátápátá láàrin wọn máa ń sọ wọn dídí tó rí wà ní torí ẹ náà ẹ̀yìn ní kí ká máa dúpẹ́ hmm, alhamdulilayi kí wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ah, ó lágbára o ó lágbára o ah, ẹbí ń pe kọ́ọ̀lù ẹni tí mo ń pè yìí náà àwọ́dá o ok àti gbé náà wàlékúmù sàrá wa rahmatullah wàlékúmù sàrá wa rahmatullah ní sí parí ètò orí ètò lẹ́wà gbáyé ń gbọ́yún o <laughs> àwọn oríire náà alhamdulillah ok sir ok sir Bàbá Tẹ́kọ́dé ó contribute to ten thousand bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Ìfẹ́ fún wọn ní ṣé máì tí mo fẹ́ fún wọn fifty thousand naira. Allahu akbar. Ẹ fẹ́ fún bàbá yẹn fifty thousand naira. Máṣá aláàrúgbà ti rà. Jazakumullahu khairan. Olùmí mi ní gbogbo ìtẹ̀sọ́lé mi nìyẹn. Allahu akbar. Láti rí èèyàn tó jẹ́ pé inú ẹ̀dùn ìdílé orí hmm. yẹn wá contribution bí tó kọ́ ten thousand. wàlá ìyẹn kí èèyàn bá mi bẹ́ẹ̀ ní lè appreciate bẹ́ẹ̀. náà náà. kò tẹ́ bá lè bẹ́ẹ̀ lápá nọ́mbà wọn sí mi máa appreciate. ó dà inṣàlá máa bá wọn sọ̀rọ̀ inṣàlá jazakumullah khair. Ah, jazakumullah abẹ́rẹ́ kálukú wa mú ẹ̀kọ́ oríṣiríṣi jáde ẹ̀kọ́ ẹ̀kọ́ kún ní kí ní yóò wàlá ẹ̀kọ́ kún bẹ̀. náà. assalamu warahmatullahi wabarakatuh.

Hmm. kí ni yóò wà báyìí ńgbà ṣá connect ẹ̀ wọn ó oh. eléyìí ò tí kọ́ tù ok àwọn náà ti lọ́ pè mí náà ẹ ló ṣáà o. Assalamu alaikum. Wa We fẹ́ congratulate you ni o. tọ́ alhamdulillah o. Um, allow me to express myself. Allahu Akbar. Allah. I'm so happy. I'm so happy. Mm, mm, alhamdulillah. Our happiest man mm. on earth, Lale, I think I'm going to be happiest man on earth. Allah Akbar. Allah Akbar. Lala exaggerates. Mm. Lala exaggerates. Mm. I don't know how to express my feelings, mm. I'm happy for you. Mm. and uh, I'm also asking for myself. Ipe orí line tí mo wà. Line tó tọ́ ni. Alhamdulilayi. Dúpọ̀ lọ́wọ́ lọ. Alhamdulilayi. Ṣé máa gbà pé àwọn tá a ti wọ plane wá pọ̀ o? Àyíjú alájú alájú irọ́ o. Alájú. Àgbàgbọ́ alájú ló sọ̀rọ̀. Àwọn ti sọ, wọ́n ti ké mo ti káwọ̀, ọmọ kí mo dúwà o ẹ̀yìn tí a ti lọ ẹ̀mẹ́rẹ̀ kí tó á gidi gbogbo àwọn èèyàn ah Allahu musta'an ọlọ́run kó gbàdúrà wa wọ́n ti kásà mọ́ gba kọ́lé ní báyìí tó ní ẹbá sáà bá mi lérè nù Wàríkùmù sàlámù rahmatullahi wa barakatuh. Akramakumullahu jami'an. Wa antum akramakumullah. Marhaban bikum. أهلا وسهلا ومرحبا حياكم الله مرحبا بارك الله فيك وفيكم بارك الحمد لله àfikún tí wọ́n fẹ́ kí ní fi kún ni pé òun ní sábà sí dáadáa àgbọ̀dọ̀ hmm. ọ̀rọ̀ nǹkan tí wọ́n ju dáadáa náà lọ hmm. ẹ̀rù ìtàn tí wọ́n máa sọ fún wa nípa Abdullahi bin Abbas hmm. tí ẹnìkan tó fẹ́ bílẹ̀ sí nínú àwọn olóṣèkì ó lọ kú èròjọ fún Abdullahi pé ká pẹ àpèjẹ ṣùgbọ́n tó padà di iyì fún Abdullahi aláhapọ̀ so ẹ wá fi àsìkò bínú jẹ́ ń tàbálẹ̀ hmm. ẹ ti pé iṣẹ́ ẹ̀rẹ́ fún gbogbo àwọn èèyàn sọ ní orí pláfọ́ọ̀mù náà sí hmm. kí wọ́n ṣàdúrà fún òdíò àti gbogbo àwọn àtìbá wọn kọ́lọ̀n kó bá wa dálílà ìfẹ́ tí wọ́n náà sùgbé dára àmín àmín hmm. àmín ìjọ nítorí ọlọ́run ẹ̀yìn náà nínú tàájú lóru kọ́lọ̀n kó fi dáadáa tí ó fi jẹ́ pé ẹ̀sìn ìdíwọ́n náà pè lọ́dọ̀ náà ẹ̀kọ́ náà bá wà sí fún wọn so ẹjọ́ kí ẹnìkan kan máa jìnà láti gbọ́n wọn àti ṣépè sí wọn hmm. ní ti alẹ́ ìsinmi ṣe ń dùn hmm. so ọlọ́run ó ṣe àlékún dáadáa fún ní kọ̀ọ̀kan wa so kí gbogbo wa ká kú sórí ilé láàṣọ náà hmm. kí ọlọ́run bá kó gbogbo wa sálìjẹ náà òdì àlìjẹ náà ní kankan so ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ọlọ́run sọ ilẹ̀ sàn pẹ̀lú ìmọ̀ràn tí ló dé báyìí èyí kò yí síbi torí kẹ́lí wọn fẹjọ́ dàmí láàmú torí kẹ́yìn náà lè kẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ kọ̀ọ̀kọ́ látara ẹ̀kí lẹ́wọ̀n fẹjọ́ dàmí láàmú pẹ̀lú ìmọ̀ràn àwọn bàbá wa tí wọ́n pè ọ̀rọ̀ ńlá mùdírò markaz àti gbogbo àwọn tí àjọ ń fira wa gbọ́ yìí wàláhì làbí mú ń fọlọ́wọ́n bá búra a ní pásánà ìkórìíra kankan lẹ́mìí sí wọn. kódà àwọn àkọjá ẹni mo máa ń sọ pé àwọn èèyàn ọ̀rọ̀ tí ń bá sọ tó lè ń pa àwọn ọ̀nà máa ń gbé àwọn ibi tí mo ti máa ń sọ̀rọ̀ pé ah, mo lè bá mùdírù kó bàtà àwọn ibà ń gbé lọ́dọ̀ wọn àwọn ibi tí mo ti máa ń sọ pé bá yàgbẹ́ lẹ̀ mo lè gbé pò wọn wọn bá ṣe kí ni wọn ibà ń gbé lọ́dọ̀ wọn mo wá máa ń fi kílọ̀sì sí pé tí èyí bá ti gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí abdullahi allah subhanahu wa ta'ala an yajma'a kalimatana 'ala al wal huda afẹ́kẹ́ inú àwa àti wọn kò lórí òdodo àwa fẹ́ bá wọn ṣọ̀kan àwa yìí ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn irú èmi èmi personally mo fẹ́ bá mudirul markaz ìkóbàtà àmọ́ ìkóbàtà lórí al wal mada wal huda lórí pé àwọn náà mọ̀ tẹ̀lé kí ọlọ́wọ́n bá wí wọ́n sì mọ̀ tẹ̀lé kila lànàbí wí wọ́n sì ní gbogbo àwọn nǹkan tààjọ ń to wáfà yìí adua abẹ́lọ́wọ́ bá àdúrà táwa lè ṣe fún wọn nù ọlọ́mọ sáàbá wa jẹ́ kí gbogbo ọ̀rọ̀ kó lè mọ yíra wọn ẹ̀ sàmìjàmọ́ kó sì ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa náà ni lè sọ ju báwọn ní lọ torí pé bá tún ti sọ yìí nísìn ẹlòmíì ó tún lè kọ́ tìbẹ̀ onísìn yóò sọ ní pé at last kútubí ó padà finally kútubí ṣe kíní kẹ́ máa wò pé ah, kí là ń wí kíní kíní wọ́n wí yìí ẹ̀tọ́ kárí mọ̀ pé kútúbí ó sọ̀rẹ́ndà lórí gbogbo tá a jọ ń sọ kútúbí dúró lórí rẹ̀ orí ẹ̀sìn là wà. náà aleykum salaam wa rahmatulah. alimami kútúbí náà rẹ̀ ń bá sọ̀rọ̀ o. Ah. npc ndc speaker ẹgbẹ́ máa gbọ́ ẹgbẹ́ máa sọ. náà dókítà. dókítà. Wa alaikum salaam wa rahmatullah. Ẹ bá ló ìjẹ́ ní gbogbo ayé tí ń gbọ́yìn. Ah, ìbáta ẹ̀wọ̀, alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Ah, ìbá, ah, ah, ẹ lè mọ bí nínú mi ṣe rí ní ọjọ́ tí mo pè é láti yẹn. Allah akwa. O ní agbára, o ní ìbáta àwùjọ bọ́dà. Subhanallah. A ní ìdí ẹ̀wà òkè rárá. Subhanallah. Subhanallah ah, kí ni ilé ìmísì àwọn olùgbòdòdòdò àbẹ́ gbàdúmọ́dúwà padà gbọ́ lẹ́kṣọ̀ yìí lọ́jọ́ yẹn náà. Hmm. ó tó yí máa mẹ́jẹ́ tó wẹ́ ọlọ́run náà lọ́lọ́run bàbá àríkọ̀ gbójúlé hmm. Uh, uh, gbogbo tọ́lọ́ ní kó já sí ìlọ́wọ́ hmm. oúnjẹ kó mọ yín lọ́wọ́ àmín àmín jẹ́ kí àwa náà mọ lóore àmín ọlọ́run wa ní jẹ́ ká jọ àwa lójú lórí àmín àmín àmín ìbẹ̀rẹ̀ orílẹ̀ lè jẹ́ àmín bẹ́ẹ̀ ṣe máa wá lọ́nu gbogbo wa náà lọ́dọọdún lọ́dọọdún bá ṣe máa lọ́nu àmín àmín ọlọ́run wa ṣe ní gbèsà fún wa àmín àmín àmín máa sọ̀rọ̀ dáadáa gbàdọ̀là hmm. ṣàlà. jazakumullahu khairan ẹ ẹ ṣeun sá ọlọ́run sọ ilé sàn mo ń rí pé admin ti ní dọ́gbọ́n fi sáì ṣe kíní kan kán mọ́ display any account details. torí tọ́lọ́run ẹ dákun ṣẹ́jú gbọ́ ẹjọ́ ọ̀rọ̀ àmọ́ bá ti ń ṣe yìí ọlọ́run bá yóò sọ̀kalùkù alẹ́sàn lóore. naam naam ah ah ẹjọ́ sà kò àrígbò rájú wa rí kò ṣe dáadáa náà nù nígbà tí ṣe dáadáa àfà ah, tom fit ẹjẹ́ ń gbé kọlù wọn náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh Gbogbo ayé ní gbọ́rọ̀ yín wọ́n ti lágó mẹ́rin òru ní tó kú ọ̀rá ẹ̀. Wọ́n ṣá Allah, àṣẹ Kàbìlákìm Ọ̀tẹ́dọ́lá. Ẹ̀rọ tí mo wá gbọ́ pé wọ́n lè ń kọ owó pé dáwà tí fẹ́ fún náà ẹgbọ́ pé ah, ẹ̀ tọ́mọ̀ sẹ́ńdì owó kí ló fà á ẹ má jẹ́ gbọ́ bẹ́ẹ̀ o. Ah, torí ọlọ́run mọ̀ pé gbogbo àwa táwa ń di pé kó lè dà yìí àwo lọ́bẹ̀ hmm. ọlọ́run mọ̀ pé àwo wà bẹ̀ hmm. tòótọ́ bá wá bá wa ń bẹ̀ ó káàbọ̀ ní mọ̀nàkà. Hmm. Ah èbí ìbábi àbìsẹ̀sì náà ni àdẹ̀bì yẹpẹrẹ ayé àwọn tán wówó gan òwúwọ̀n kúkúrú owó wọ́n ti jára bí jára bí wọ́n rówó wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kúkúrú owó náà náà ń wá sí gbogbo aláàbìsọ̀ bá wọ́n sì tó rówó náà so tọ́lọ́n bá ní bẹ́ẹ̀ náà ni kábi jáde jáde ká máa lọ Saudi ká máa lọ jàmàlà ìwé ìta jẹ́ kọ́nà bẹ́ẹ̀ jáde Yóò ṣe rí ní ìyẹ̀wò ẹmọ́ ní gbọ́mọ́ àwọn àwọn olóògbẹ̀ wà wà wábẹ̀ àbí yẹgbẹ̀rẹ̀ ayé. Inṣàlá, Ọlọ́run ní bà ní ẹ̀yìn jẹ́ lágbàrọ̀ ọlọ́run. Àmín, àmín, Jazakumullah Òru pípé wípé ọlọ́run ọba lẹ gbára lé, bá mẹ́rin ti gbára lé ìyẹn, ọlọ́run tẹ̀ yẹ̀yẹ wa, ọlọ́run ní yẹ̀yẹ wa láíláí. Ṣẹ́wàá rí kùsàrà, ṣẹ́fẹ́ kùsàrà Okay. Mo fẹ́ gba kọlù kan náà alfáwà ni. Ó fi ẹgbà ẹgbà. Ẹ ṣeun jazakumullahu khairan. Naam, assalamu alaikum. Gbogbo ayé gbogbo ayé báyìí. Naam. Wa alaikum salam. Hayakumullah. Mọ́kàn gbọ́ mọ́kàn sí kéré ní ìsinmi wọ́n ń gbọ́ pé ẹ kú oríire. Alhamdulillah, sàádúgbọ́ fọ́lọ́run. Kí ló ń ṣẹlẹ̀ ń? Ah. ìkan púpọ̀ ló ti jẹ́rẹ̀ lálẹ́ yóò ìkan púpọ̀ wíyá ìwà pè ìlẹ́yìn program ní báyìí ìkan púpọ̀ ló ti jẹ́rẹ̀ lálẹ́ yìí báyìí eh, Amin, amin, amin. Amin. Jazakallah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Wàlékún sọ́lá àmọ́ra àkọsọ́lá. Alhamdulillah, mo dúpẹ́ adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah, adúpẹ́ fọ́lọ́run sá. Alhamdulillah, alhamdulillah. Ẹ ṣeun, ọlọ́run sá ilẹ̀ sá. Alhamdulillah. Ẹ ṣeun sá. Ẹlẹ́ sá. Ok, àwọn kàfẹ́ sá alhamdulillah nìkan náà. Ó dáwẹ́. Hello. Wàlékún sọ́lá àmọ́ra àkọsọ́lá. Àyá kúrọ̀lá, ee, àbá Ibrahim rẹ̀. Ẹ náà, ó lọ hide náà ó hide nọ́mbà yìí nìna. Ìfọ́dún jẹ́ ẹ̀rí lé ẹni jẹ́ ìgbàgbé ti sọ fún ọ̀rẹ́ mi ní àwọn mẹ́ta ó máa mú. Kí lápẹ́? fún ọ̀rẹ́ mi oníyàwó mẹ́ta àjẹ́ ó máa wù mí kó lọ rí pléèdì ṣe kọ́ lọ rí pléèdì ẹ̀tún wá bí wọ́n ti ẹ̀yẹ́ ta gbangba ẹ̀tún wọ́n ti ẹ̀yẹ́ ta gbangba rí owó títẹ́ẹ̀tì jẹ́ máa wípò lọ́ta àbújá àtẹ̀yìn àti níyàwó mẹ́ta ìjà àlàmà sí ìjẹ̀lọ́lá. Allahu akbar, jazakumullahu khair. ìyẹ̀mí ìlú ayẹ́fẹ́ mi nìkan lówó tíkẹ́ẹ̀tì báyìí. ọ̀dà ọlọ́wọ́ gbájọ sí o. èèyàn kan ti fún mi tẹ́lẹ̀ o tùbí sí sí ẹ̀.

ẹgbẹ́ bèèrè nígbàtí ọlọ́run Ẹni lẹ́gbẹ̀ẹ́ tó bá ti gbàdúrà ní òtẹ́lẹ̀, gbàdá ti gbàdúrà bùdá mọ́ta ló kú bá ọ̀. Ṣé wá rí ìdí ìdẹ̀ ọ̀rọ̀ tó ìgbóni pé mo ní wípé a ti wà lápàá lẹ́yìn. Ok. Bẹ́wà ẹ̀rọ ti mọ̀ pé òjò bá parí jọjú sọ̀rọ̀ ẹ̀wọ̀n gbèsè mo gbéra parí prógrámù ẹ̀tọ́ tàfà nǹkan tó ṣẹlẹ̀ tó hmm. ṣe ti kẹ́mọ́ tètè sùn yẹn ló dájú jù. tọ́ àdúgbò fọlọ́. mo wá rí i pé ẹgbẹ́ ti dákọ̀ rẹ̀ lọ. ok. ó fún ẹnìkan ní àjì nínú àwọn yìí. masha allah. ní ìgbọ́. ṣùgbọ́n ní padà lọ ẹ̀ náà tó sì jẹ́ wípé eh, wọ̀lọ́ yìí ẹ̀yìn kò lé lérò rẹ̀ rárá ah, ìyìn lérò rẹ̀ o ìyìn ẹ̀ lérò ah, ah. Hmm. Tẹ́lẹ̀ <laughs> Alhamdulillah. Jájúgbẹ́ fọ́lọ́ khairan. Ẹ̀yẹ́ ni ó jẹ́ ìgbúrò tó rá lọ sí <laughs> ti àwọn tó kù. Ìdí ni pé bá ṣe bí wọ́n ṣe ṣe ẹgbẹ́rẹ́ lọ́tọ̀ ló tẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ̀wọ́n ní ìgbéyìí òjúpẹ́ náà wọn. Alhamdulillah. Àbàlá subhanahu wa ta'ala kó gbà níjẹ̀ sí ẹ̀rọ kọ̀ọ̀kan wa. Àmín. Àbábọ̀ yìí ìpínlẹ̀ àbí ìmọ̀ ní àwọn alẹ́ ní ètò. Sọ́ọ́lùgbò. Hmm. Àjàmá ah, Mùsùlùmí, ah, lẹ́yìn pé rìsíìtì lẹ́ni náà sẹ́ndì lẹ́ẹ̀kan, aláti 2 million naira ó ti wọnú àkáǹtì wa. Aláti 2 million naira ó ṣe kí ni mo pé? ó ti wọnú àláàtì rẹ̀ tọ́ àwọn wọnú àkáǹtì ilé ló lọ gbé wọnú àláàtì rẹ̀ ní ìjọ kí ló yíjọ tó ọkọ̀ ayé ọjọ́ nígbà tí òrówó ní lóba náà àríkùnmù sàráwà ráwà sádọ́bì kan àbí kí ló gọ́rẹ̀ àríwọ́mù ah, sọ̀bú ní àwọn àríkùnmù hayyakum Allah marhaban ẹwọ́ bínú àwọn ọmọ wa tí wọ́n ti lè pàdíwá nù adúgbẹ́kọ́lọ́ alhamdulillah yóò àwọn ti wà lọ́nà Àbújá ah!

alhamdulillah hmm. jazakumullah khairan láàárọ̀ yìí dé àti àbúrò mi kan sọ̀rọ̀ ó ní ẹ̀yìn onílà àbújá ni mo ní àkójówó ni Allah akbar. Lọ́jẹ́ di 10,000 naira jí máa káàkiri ní ilé abú ẹ̀yìn náà gbọ́dọ̀ wọ́n sí ilẹ̀ Subhanallah. Subhanallah. Subhanallah. Àjẹ́ àjẹ́ wà ní padà dé bẹ̀rẹ̀. <laughs> Eh, alhamdulillah. Jazakumullah. Ọlọ́run eh, sọ iná sọ. Àmín. Ẹ ṣeun ọlọ́run sọ iná sọ. Gbogbo àwọn tí wọ́n ń tètè pèrò, ọlọ́run ní kéèkéé wọn jọ. Àmín ọlọ́run bá fa náà mọ̀nà. Àmín. Àmín. Allahu khairul makirin. Àmín jazakumullahu khairan. Mo ti gbé kọ́ọ̀lù kan ẹja ìdìgbọ́ sí wọn náà. Naam. Hello. Hello. Naam, salamu alaikum. Àgbọ́yún. Àgbọ́yún. Àgbọ́yún. Naam hello alẹ́gùn sọ́lá ọ̀tọ́lá ọ̀tọ́lá orí program wà ṣẹ́fẹ́ pè wọlé ni ẹjọ́ bíjú ṣíkà ẹjọ́ bíjú ṣíkà ẹjọ́ bíjú ṣíkà now hello alhamdulillah yo alhamdulillah Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Adúgbẹ́. Mm. Mm, mm. Òun ṣe mímọ̀ ṣe ti ogún bá ṣe mímọ̀ ṣe ọba wa subhanahu wa ta'ala. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Ya Rabbil Alamin. Naam. Agbára Ọlọ́run, ìjọ fún agbára Ọlọ́run máa lọ káàkiri. Even the America wa ìkọ̀ ìṣùmá wá ìṣùmá wá sí ìgbà tí máa ṣe lẹ́kṣọ̀. Ẹ bí ìbìrìlá. Agbára Ọlọ́run. Bí ìbìrìlá. Ọmọ ọmọ pẹ̀tísọ̀n, ìṣùmá ọmọ pẹ̀tísọ̀n, pẹ̀tísọ̀n, ọmọ pẹ̀tísọ̀n àbẹ́ ìbí ìkẹ́kẹ́ Ọlọ́run àti òdúpẹ́ ẹ̀wò inú mi kún ayọ̀ mi kún alhamdulillah. Alhamdulillah. Àti Alhamdulillah. Oh. All right. Jazakumullah khairan. Hmm. Now. Hello. Now. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah sha. Ẹ̀rí tó lòun wá ṣorí ìbílẹ̀ ráì. Ah, adúgbẹ́ o. Hmm, Àfá àwọn tó wá ìpìtàn àfúgbò dárúkọ èèyàn kan tèmi wọn. Ah, okay.

Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ina ka kai wasa ne da ne na ranar ke ware ware. Ṣé kuwa ìta òkè? Ẹ̀sá. Ẹ̀kọ́ tí mo pè ẹni tí dáadáa fún wọn. Àmín, àmín ló kó ìdùnnú tí wọ́n ti ń tàn lé lórí ọlọ́run hmm. tó ti bá níjẹ́. gbogbo tí wọ́n wá sáà ń tọ́lọ̀ nǹkan ọlọ́run bá ní kúrò ọlọ́run bá ní kúrò àbùkátà yọlá àjọ kan so rẹ̀ kí ni kí ni kí ni tàwa sílẹ̀ síwájú ọlọ́run ní pé hmm. ìwọ ọlọ́run wọlá tó mú ní kí àwọn tàbí rẹ hmm. ọlọ́run mọ́jọ́rọ́ mi ọ wọlá pàwọn náà wá nípa tàbí ní kí n ṣe àfààní nǹkan tata lánàá á láòṣè ìdúró mu kàfà tètè ìnìyàn náà rí ìlà kàfà tètè ìnìyàn náà rí. so mo fẹ́ kí ẹni yẹn ẹ fún wọn ní àdúrà kánàbí sọ fún sáàdì nínú ìkùbádà tí sáàdì àdúrà tí sáàdì máa ń ti bẹ̀rẹ̀ kánàbí ti gbà sáǹpù ẹ̀ so hmm. pẹ̀lú dáadáa tí máa ń fi wọn hmm. kọ́lọ̀ǹkọ́ wọlé àjọ kan sórí àríkì tí wọn lọ́mọ jẹ lọlẹ̀ kọ́lọ̀ǹkọ́ wọlé àjọ kan sórí kọ́lá pé kò lórogún o hmm oṣù ìdọ́gba kan wọ́n tí ń ṣẹlẹ̀ nàìjíríà àwọn hmm. afúnyára eh, bí wọ́n kó 90 percent torí pé ẹ̀rẹ̀ bí nínú agbórí èèyàn gbogbo láti ń ṣẹbọ tí ń tẹ̀jẹ̀ èèyàn lẹ̀ ojú hmm. òní lálùbárí kánà hmm. gbogbo nǹkan lòní lálùbárí kánà so ẹni tí bá ti ń ṣoògùn náà ní olùpàtì ara èèyàn ara ń tà ń jẹ́ àtìmù oògùn ọ̀rọ̀ máa ta fi díẹ̀ díẹ̀ díẹ̀ yọbẹ̀ láti di ewúrẹ́ tó bá yóò lóhun ọ̀gbẹ́ ewúrẹ́ máa ọmọ lòun ọgbà ọmọ wẹrẹ wọ́n jí ọmọ gbé láyé ìjà kan ní ìṣèkòkò gbọmọgbọmọ bí àgbàdì àgbàlẹ̀ sí orí ìmọ̀ ní two thousand naira <laughs> nkẹ̀kẹ̀ mẹ́ta orí ìmọ̀ lọ́gbà ìfọ̀n. so ẹnjẹ́ wọn kí tí ọba sọ fún alùsùn náà ní sọ pé orí gbọ́ mọ̀tẹ́lẹ̀ hmm. gbogbo òjò wa ń bọ̀ ní bàǹkan jẹ́ hmm. ti gbogbo ẹ̀ jazakumullah padà síbi tó lọ jazakumullah kẹsẹ̀ ẹlò gbọ́dọ̀ aleykum salaam wa rahmatulah. náà wa aleykum Ọlọ́run ọba yóò sì ní alálọ̀bọ̀lọ̀gbà rẹ̀. Àmín, àmín, àmín, àmín. Kó tó di pé kó tó di pé lọ tí wọ́n ti dìsílé àkámọ́bà lórí kíní yẹn. Hmm. Ọ̀gá àná ò bá ṣe fún àfihànṣẹ́ tí wọ́n dàgbàrò ọlọ́run. Ọlọ́run sọ yín lẹ́sàn-án. Ẹ̀ka kọ́mẹ́ǹtì yẹn, Ṣébí Ọ̀ṣun òbí tí ń sẹ́ndì gbogbo nọ́mbà látàárọ̀ ìdíkẹ́ píkì kọ̀ọ̀tún, ó ti sẹ́ndì blu, ìdíkẹ́ píkì ẹ̀, ó ti eh, sẹ́ndì ìlú ìkọ̀ píkì. Mo ti píkì kọ́ọ̀lù, mo ti rí kọ́ọ̀lù máa pìkì wọn nísìn wọ́n ti rí inṣàlá ẹ ṣé sà. wàá sọ̀rọ̀ lẹ́yìn ètò. ok sà jazakumullahu khair ẹ ṣé sà. hello. salamu alaikum ya Aba Huraira. ah kọ́ọ̀lù tí wàá jálọ òun náà fẹ́ gbénu gbé wáyé. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh àrùlàkímù lè kó tùbù. ẹjọ́ àwọn tí wọ́n pè tán ní túnbù ẹ̀rọ kò ó à ń gbọ́yìn o. kí ló dé láàrin gbogbo ọ̀dọ́ ń pa ń pè wọlé ń wọlé ní ayé fúláàtì lọ́pọ̀ ìjáyé ni ní tí ò di tí ò pé méjì. ẹ ṣá wọ́n ni ayé ni ò jẹ́ oúnjẹ tí ayé ni hmm. òun ni oúnjẹ. Allahu akbar, barakallahu fikum. Aláàjẹ́ aṣoríire. Àmín. Mo ń gbá pẹ̀lú ìtòkọ̀ nẹ́tọ̀kì ibi tí mo wà òbí bẹ́ẹ̀ dánú dáadáa. Ok, àdúgbẹ́ fọ́lọ̀. Ó wá lọ ó bọ̀, ó sáré fáwọn èèyàn kan pẹ̀lú pa. Mo ní mo wà nínú ìlú hmm. òde. Ẹ̀tọ́ yìí àtò àti ẹgbẹ́ ẹni ṣúrù àgbọ́ imógbẹ́ sí dàpọ̀ báyò ẹni ṣúrù rẹ̀ ẹ̀hódọ̀n ẹ̀hódọ̀n hello hello sir wàlégún sàlámù wàrá mo ní ẹgbẹ́ ká sẹ́nu sẹ́nu bí ẹ̀rẹ́ bá ọkọ̀ tó sí ṣọ́sọ̀jú kan ìjẹ́jú ókè ọkọ̀ tó sí ọlọ́ni <laughs> ẹgbẹ́ Eh, eh, eh, Àkọlùmọ̀ ah, sí jẹ́ ọ̀kan lórí wáyé. Ẹjọ́ àwọn tó kọ́ ẹgbẹ́ ní túrù náà kárí sí ọ̀kan lórí. Inú ah, òrò pé kí ní ìlèjọra wọn wà lórí yẹn. Ok, mo ti silence yẹn rà. Kò wá lọ náà, kò sọ̀rọ̀ Kò máa sí ewé kò máa sí èdò. Ọ̀kan ṣoṣo. Kọ́ọ̀lù ti ń já o, mi wọ́n bá ti fẹ́ sí wọn, wò láyé ti lè sí wọn. Lo fóònù ti jẹ, ìwọ play rẹ̀ lọ́dọ̀ ẹ̀mẹ́. Jẹ́ sẹ́ndì ẹ̀ṣẹ́ rán. Ẹ̀yà tó yẹ ká mọ̀, ìwé ẹjọ́ èní ọ̀kan yóò so gẹ́gẹ́ lónìí ọjọ́ èní. Torí pé ogbó tó ṣẹlẹ̀ yìí wà lọ́hìn láàrin, ó júwe pé ọ̀kan ṣoṣo ní gíní, ọ̀kan ṣoṣo ní ọlá, ọlá ìlàrin. Adúpẹ́ fọ́lọ́wọ́ bá wọn. A mọ̀ lórí o ìyá tó ti dọ́dọ̀ tí ẹ máa jẹ́ finish call ilé hello salamu alaikum wa alaikum salam sheik náà ó yá ó yá ìràngbọ́wàá tó kọ́lọ̀ bájá ìṣàlùwà ajáàjú pẹ́kọ́lọ̀ jẹ́ ti lọ́ ìṣẹ́ ẹni. Ah, ó gbáyé gbọ́ báyìí, ó gbáyé gbọ́ alhamdulillah. ẹ̀bá máa ìdí ìdáwọ̀ dẹ̀dẹ̀ wù rẹ̀. Ẹmọ́ ẹmọ́ bu ẹmọ́ aṣọ ẹ̀kàn dúpẹ́ fọ́lọ̀ pọ́lọ̀ sórí fún wa ẹgbọ́ ẹdúpẹ́ fọ́lọ̀ ọlọ́run sórí fún wa àdúpẹ́ fọ́lọ̀ <laughs> alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah àdúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́run àbáwà dúpẹ́ fún yín àmín àmín nígbà mi máa ń wà nígbà mi máa ń wà hmm. nígbà mi máa ò bá wúwa òjì wọn hmm ibi alhamdulillah hmm. alhamdulillah. ọlọ́run tó rí bẹ́ẹ̀ ẹwà lọ́bì Yusuf alayhi salatu wa salam. ẹwà inú ọ̀rọ̀ ti sórí àlọ́bì Yusuf. bẹ́ẹ̀ni. tọ́lọ̀ tó máa jọba hmm. ọlọ́run ti ṣàdéhùn pé báyìí báyìí báyìí ó máa rí báyìí ó máa rí báyìí. Hmm. àwọn àwọn aláburú wa bínú pé ah, àwọn onígbà o àwọn onígbà o àtàbúrú Hmm. láti lè dédé bùté òkú hmm. Hmm. alhamdulillah àkókò ìṣẹ̀lẹ̀ láti lè dédé bùté òkú àwọn àti túpẹ́ fọ́nfọ́lọ́ alhamdulillah ṣẹ́rí bọ́lọ̀ ṣe máa ń ṣe fún àwọn tó bá tó tòdodo ní ìwọ náà tó fẹ́ gbéṣẹ́ òdodo dání fẹ́rù bẹ́ẹ̀ ṣé wọ́n náà rí o ṣé wọ́n rí o ẹ̀kọ́ nìyẹn o ẹ̀kọ́ nìyẹn fún ẹ̀wọ́ tó fẹ́ ṣiṣẹ́ òdodo tó sáfẹ́yìn bẹ́rù ń bá ẹ̀ tó fọ́. Adúpẹ́ fọ́lọ́run. Tó sáfẹ́yìn. Adúpẹ́ jazakumullahu khair. Jazakumullahu khair. Barakallahu fikum. Ẹ eh, barakallahu. Tó fẹ́ ìwọ́n bá fẹ́ ṣiṣẹ́ ọlọ́run. Hmm. Lé ṣe ọlọ́run dání. Alhamdulillah. Bọ́lọ́run ti máa ń sọ àwọn ẹni tó gbọ́dọ̀ olóko dání pé máa ń sọ wọ́n lẹ́fọ̀ọ́ ni. Alhamdulillah. Barakallahu fikum. Bó ṣe máa ń là wọ́n bí ewu nìyẹn o. Eh, barakallahu fikum. Kọ́lọ́ máa ṣàìlà gbogbo wa bí ewu. Alhamdulillah. Eh, barakallahu fikum. Alhamdulillah. Adúgbẹ́ fọ́lọ́run. Ọ̀rọ̀ ìdíjọ́. <laughs> aláàrínlẹ́ ogun tí a ti plé ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan Kò máa kò máa tí egbò, kò máa sáwòrè kò sí gbèkúdé. Kò máa tí ọgbẹ́ kò máa sábòyẹ ní ipá tọ́lọ́run ètò lórí ara ààyè ọmọ àdámá. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ̀. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Mo bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni ní báwọn àtẹ̀bọ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ara ẹbọ ni. Èdè ò ní báwọn àtẹ̀bọ mọ́. Àtòkọ́lẹ́ṣẹ́ ara ẹbọ ni. Èdè ò ní báwọn àtẹ̀bọ mọ́. Yíyẹ̀ṣẹ́ wò ṣẹ́ ara ẹbọ ni. Èdè ò ní báwọn àtẹ̀bọ mọ́. Ní òkà sádà ṣẹ́ ara ẹbọ ní. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Òkàkú sẹ́rin ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́. Ìṣẹ́bẹ̀lẹ̀ lẹ́nu tẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà àtẹ̀bọ mọ́. Ìtúgbè tún kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà àtẹ̀bọ mọ́. Ìfúnpá ń kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà àtẹ̀bọ mọ́ ó ń dè nígbà bí ààrẹ bá ní èmi ò ní bá wà ṣẹ̀gbọ́n ní ọ̀ṣọ́ṣọ́gbó ààrẹ bá ní èmi ò ní bá wà ṣẹ̀gbọ́n ajẹmọ níjẹ̀bú ààrẹ bá ní èmi ò ní bá wà ṣẹ̀gbọ́n òṣògì yẹn kọ́ ààrẹ bá ní èmi ò ní bá wà ṣẹ̀gbọ́n bàbá ọtí àpọ̀ kí ààrẹ ẹbọ ní èèyàn ní bá wọn àjẹ́ bàbá òkè ní pèsè gè ààrẹ ẹbọ ní èèyàn ní bá wọn àjẹ́ bàbá ọtí àwẹ̀ bí ó ti dájú pé ààrẹ bọ́ ni bí ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrá wà fórí dé nínú ìtura. Bí ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrá wà fórí dé nínú ìtura. Ọ̀ká tó tó Ọ̀ká tó tó plus one six one seven. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa Alhamdulillah, a dúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Yọ́lọ́run túbọ̀ jẹ́ Bẹ́ẹ̀ni. A ètò Ọlọ́run, àwọn táwọn wí náà, àdúrà là ṣe fún wọn. Ah, wàláì. Àwa náà ti bá wọn kan irú wọn jẹ́ ìpàdé hmm. wọ́n ní àfáàsúnà ló bá jájú léyàn bá fàásúnà jà èyàn ó tún èyàn ó falala wọ́n tún máa ṣe nọ́fílà wọ́n mọ̀ ṣe tàjúdù pé kọ́lọ̀ ń kúrò rọ̀ èyàn àwọn lọ́wọ́ táwọn hmm. náà jára ilé àlùjọ náà hmm. bẹ́ẹ̀ ni ká ṣe rí sí ká má rí bí ti wínà lùzà kọ́lọ̀ ń bá wa pè wọ́n kókó sínú wa náà náà tí ò ní bí ọmọ ìyá àbẹ́gbọ́n àtàbúrò nínú ọ̀fẹ́ kọ́lọ̀kọ́ bá wa rọ̀rọ̀ ọlọ́kàn ẹ̀dàkùn mo tún wá àwọn olólùfẹ́ sá ni wọn wà ní pẹ̀lú àwọn ló wà pẹ̀lú bẹ́ẹ̀ ni. ok ẹjá ṣe wọ́n ní 15 inshallah o máa ṣe ní 1000 fún èèyàn kọ̀ọ̀kan Allahu Akbar ọlọ́dúnbọ̀ jẹ́ ká máa ní ṣe ara àmín àmín àmín àmín ọkà tó tó ọkà tó tó kò máa sí ewé kò hello naam Oh. Hello. Hello. Mo ti gbé kọlù kan. Assalamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Naam. Alhamdulillah. Alhamdulillah sir. Alhamdulillah sir. Eh, Alhamdulillah sir. Eh, okay sir. Okay sir wọ́n láyé ládé nígbàtẹ́ tó pé ọ̀rọ̀ tẹ́ sọ àwọn àfáà tó wọ́n ọ̀bá tí ibi tẹ́ bá ìkíní ìdé yìí tí hmm. àwọn yòókù tún wọn ọba sọ jáde ọlọ́run bí wọ́n léèrè wàláì àpapọ̀ sí ìsòkun aláhàpọ̀ aláhàpọ̀ wàláì mú tún ẹkùn ní àjọ àwọn àgbà àdúgbọ́fọ́ ọlọ́run alhamdulillah àmín àmín àmín àmín àmín ẹ ṣeun sà jazakumullahu khair àmín ẹ ṣeun sà jazakumullahu khair náà ya sheikh Salamu alaikum ṣe. Wa alaikum salam wa rahmatullahi wa ní gbọ́ yíṣà. Kí ló dé? <laughs> Gbogbo ẹgbẹ́ lẹ́wù. Ẹgbẹ́ àṣàrí. Aṣàrànlá ilé ìgbò. Gbogbo orí Jésù kìí sáà lẹ́wù rí. Ó ti sun omi mọ irú orú orí mọ́ lọ sùn lákòókò Hmm. Alhamdulillah. Ẹmọ ah, ah, gbọ́ ìwò létà ni o, rágẹ̀ tí mọ̀ ẹmọ gbọ́ létà ni o. Oríṣiríṣi ló jẹ́ lẹ́gbẹ̀rẹ̀. Àbújá yán àwọ́ Àbújá mọ́jọ́ tí ìjẹ̀ lè wọ́kọ́ dé náà nọmbà 1. Ah, ẹ àwọ́ Àbújá mọ́ o, níjọ́ tí àwọ́ Àbújá mọ́jọ́ tí ìjẹ̀ o. Ẹ o, àlàyé rẹ̀ mọ́ gbọ́ létà, insha Allah ta'ala. Adẹ́ ń ọlọ́run ní o, agbára wa kọ́ o. Ọlọ́run ní o. Oru lọ sùn láti, oru yẹ irú oru wo lọ́lọ́ tó lórí oru. Náà, ẹ̀yà àdúgbò kọlù mi. Hello sir. Hello, salaam alaikum warahmatullahi sheikh. Wa alaikumus salaam warahmatullahi wabarakatuh. Ṣé kí mo bá yín dúpẹ́ Láàwà ìsàlékún orin ojú àdáwọlé tó látàlú ayọ̀ ní ti dáadáa. Àmín, àmín. Ọlọ́wà bá wa kó tọ́ wọn lọ lẹ́nu o, wà lè ìtàkùnmọ̀ tó máa lè yé wọn. Àmín, àmín, àmín. Àmín, jazakumullahu khairan, ọlọ́run ṣe ilẹ̀ fún mi. Alaikum salam wa rahmatullah. Ẹ jọ, mo fẹ́ oríran orakiz ala mas'ala. Mo fẹ́ lé ẹ́ńfásì lórí nùtọ̀ kan, kíkọ́là kan sọlẹ̀ kan. Ẹ jọ, gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, àwọn èṣe wí náà o. Tẹ́lájú pé mo sọ́ngbà zone 2 náà pé àwọ òun ni o àṣẹ ah, kí ni wàláì àkímù kùtùbú kò ṣe kí ni kùtùbú òun ni o àbí àwìn kùtùbú òun ni o àwa òwá wín náà sì wá lúzà o kódà àwọn èèyàn wa wọ́n ṣe lúzà o má jẹ́ ń tọ́ lábá ìwà lè mọ́rún nǹkan mí ara wọn ni mí o wọ́n jẹ́ ń tọ́ àbí ìṣẹ́ markazi ana markazi yun asil ana markazi yun asil tàbáwùlẹ̀ á wò pé àà ah, yìí kan tọ́rí bá mọ̀ pé à ah, nífẹ́ káburú ó ṣẹlẹ̀ sígbẹ̀ ọ̀hún eh, àbí ṣe ni à ah, nífẹ́ káburú ó ṣẹlẹ̀ sí àmọ́ àwọn tá a ṣàjọ ń bára wá fà yìí ní kúrò lórí ẹ̀ níbi àdúró sí ọláṣe kí ni ó láwà gbogbo ẹni bá wí ikú yípa àbúrò rẹ yóò gba ìṣe ọ̀rọ̀ ẹni bá wí ikú yípa Muawiya yóò Abu Musa láṣà ní gbẹ̀dẹ̀wù rẹ̀ yóò gba èsì ọ̀rọ̀ ẹni bá pe áwùdù láṣà yóò gba a máa wo òrò aburú rò wọ́n o a ṣe kí mo pé àrò aburú ọ̀kan ṣoṣo kò máa sí ewé kò máa sí egbò kò máa sáwúrí kò wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh na'am wa antum hayyakumullah wa bayyakum سامحوني سامحكم الله عفى الله إليكم عفى الله عنا وعنكم كنت أردد وأكرر الاتصال وهذا ليس من لا عادتي. آه لا بأس عليكم لا تسريب عليكم هذا هو مقتضى الحال هذا هو مقتضى الحال قل بلاي وقال لمن تؤتوني به استخلصه لنفسي استغفر الله استغفر الله لما كلمه قال انك اليوم لدينا مكين امين الله المستعان bọ́lá ti bá wa sí náà dùn láti fẹ́ pé wọlé mo ń pè dípẹ́ ọjọ́ wípé ní bẹ̀rẹ̀ nígbà tí ń sọ́lọ pé àyí sáàni o hmm. lówó sáàni àwọn tẹ́ni wá mẹ́lọ àwọn rẹ̀ lọ hmm. wá kọ́ síbẹ̀ mílíọ̀nù wọ́n sì láìpẹ́ Ibi kọ́mẹ́ntì náà ló wà hmm. wà yàrí. Allahu Akbar. Mọ̀ pé yóò dé, ìtẹ́lòmí torí ẹ̀ lọ ń gbé orí ẹbọ náà nù jẹ́ náà. Allahu Akbar, Allahu Akbar. Orin tí ò yẹ́lò mínú pé ẹgbẹ́ ó sàdúrà tó bá ti wá pákọ̀ ìtọ́lọ ń fẹ́ bí ó sì rí rẹ̀. Kọ̀lá ń ṣẹbọ kankan lórí ẹ̀ tó hmm. abára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Hmm, so káwọn tí wọ́n wà lórí ètò lè mọ̀ pé ta ní pé ẹ̀sìn ni wà láti Ìbàdàn ni o. Ẹ̀sìn ni wà láti Cairo. Masha Allah, barakallahu fikum. Barakallahu fikum wa jazakumullahu khairan ọlọ́jà rí ẹgbẹ́ òun. àmì ọlọ́run aṣẹ́yìn lẹ́sùn lórí. ẹ̀sìn gàjọ́ kan lọ́pàá. ọkà máa sí ewé sí egbò kò máa sáwòrè kò sí hello hello ẹ sọ̀rọ̀ hello à ń gbọ́ yín sà ẹ sọ̀rọ̀ a sì ti gbé kọlù yẹn já gbé tẹlùmí hello wa alaikumus salam wa rahmatullah àpò ìlú o alhamdulillah sir àpò ẹjọ́ ìyàwó méjì lẹ́ni bẹ́ẹ̀ ni ìyàwó méjì mo ní o ìyàwó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀jẹ̀ nàdán nọmbà kémi ọ̀dọ̀ ìyàwó ẹgbẹ́ fún àwọn ìyàwó bí kò fẹ́ tẹ́ ten thousand. Ah, wà á lágbára báyìí o <laughs> ó dà jazakumullahu khairan ó dà àmójúgbọ́sà jazakumullahu khairan ọ̀gá tó pé rẹ̀ káfẹ́ kí wọ́n gbọ́. ọlọ́run ní bẹ́ẹ̀ ọ̀kan ṣoṣo. Kọ́ máa kí ètò àlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo àlọ́run ní ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Kò máa tí ewé kò máa tí egbò, kò máa tàwòrè kò sí gbẹ̀gúdé, kò ọjọ́ kò máa tàbùyẹ ní ipá kádàrà tọ́ọ̀lọ́run ṣètò lórí ara ààyè ọmọ àdá. La ilaha illallah ọ̀kan ṣoṣo La ilaha illallah ọ̀kan ṣoṣo Ìní ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa Aleykum salaam. Oníbẹ̀rẹ̀ sí sí àdákòrò tó dáhùn sọ. Aleykum salaam wa rahmatullah. Tẹ́lẹ̀kùn tó dáhùn sí. Mọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ni. Ó yẹ, máa yọ́ pọ̀ sí wa. Ẹ̀yẹ ń gbé kọ́ra àwọn àlùfáà wa. Ẹ̀yà kúmọ́lá. Gbogbo ayé ti ń gbọ́ yín báyìí. Wa aleykum salaam wa Adúgbẹ́ bọ́lọ̀, ilá alhamdulillah. Amin, amin, amin, amin, amin, jazakumullahu khair, jazakumullahu khair. Amin, ọlọ́bà sẹ́yìn ẹ̀sán, amin, amin, amin. Ẹ̀kọ́ ìṣó lọ́wọ́, ọlọ́dẹ́ bá mi sẹ́lẹ̀ sí ọjọ́ mi bàrẹ́ wọ́tà mẹ́bàrẹ́ ọlọ́dẹ́ bá mi sẹ́lẹ̀ sí ọjọ́. Ọ̀dà, ìṣẹ́ndẹ̀, ìṣẹ́ndẹ̀, ìṣẹ́ndẹ̀, ìṣẹ́ndẹ̀, jazakum. Mú àmúbọ̀lù ẹ̀ lọ́mọ. Ó kẹ́ hẹ́ẹ̀bì síbẹ̀ wọ́n dára. Jazakumullahu khair. Barakallahu. Ẹ ṣeun ọlọ́run sẹ́yìn mo tí ó dán mo tí ó dùkọ́ lùkan o hello wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ẹ̀kú dédé wòye o adúpẹ́ fọ́lọ́hun sá o láti Zaria Kaduna State ní tí ń pé o Masha Allah àwọn màbú rẹ̀ rà ní ká ní ẹ̀yọ́ màbú rẹ̀ rà lókè lọ́hùn rẹ̀ lọ bàbá o bàbá kílá rí sáà à ń gbá yín sáà. mo ní kẹ́ gbọ́ dídì ní àmì sixty seven old years old. Allah akbar Allah akbar. àádọ́yìn ọdún ó dín mẹ́ta lè ní báyìí. Allahu akbar ah jazakumullahu khairan ọlọ́run bá a sọ yín mẹ́ta. program ti lọ là

aláì ẹlú ọlọ́run ọlọ́mọ bá sán rẹ̀ sán náà jazakumullah fẹ́ra ọdá sà jazakumullah fẹ́ra ọ̀sán rẹ̀ sán àmìsà jazakumullah fẹ́ra ọ̀sán rẹ̀ Àdìzákùnlá, ọkàn tó tó àbá. Ọkàn tó tó aláwọn ní ìbẹ̀. tó tó aláwọn ní Ẹlú ẹlú ọdọ̀ ọdọ̀ ọyá ọyá pa. Wa alaikum salaam kan, kan, ó yá, ó yá, ó yá. kan, oníyàwó mẹ́ta. wọ́n ti challenge eh, mi sí pé kí o kí o kí o dúpẹ́ pé wọ́n ń gbowó fún yín ní àjì àbí mo ń jẹ́ lọ́sí mo ní à ah, àjọ máa pín owó yẹn ni o. tó wájì mo wà á èèyàn ti wọ́n jọ ń pé wájì. <laughs> Bárakàlá.

yẹ nípa kádàrà tọ́lọ́run ti tó lórí ara ayé ọ̀pàdàmà láàyè náà ìlàláhù ẹ ló sọ o Wàlékúmù sálàm wa rahmatullah. Ẹ̀rí pé nínú ilé orí kan wọlé lọ́tún lóṣù. Ẹ wo ọlọ́run kó ṣàánú Màmá tó bí ní kọ́sọ́sì ń bẹ. Àmọ́bì mi ti kọjá sáàlì kí náà bá ń kẹwọn, àdúrà ni ẹ bá ń ṣe fún wọn, Rahimahallá, ó jíyà lórí ẹ o jíyà ọlọ́run bá ń kẹwọn, ìkẹ́ ìgẹ̀ àforíjìn ọlọ́run bá ń ṣe fún wọn. Ìyá mi èsì ìsọlọ́tí wọ́n parọ́ o, Eh, kìí sọ lọ́tí ìyá mi èyí sàṣẹ́wó wọ́n parọ́ mọ́ ní o àmọ́ ń kẹ́ ẹ̀rọ eh, bá ń forí jì wọ́n kọ́lọ́n ń fi wọ́n sí àlùjànnà. àmín àmín àmín àmín. Eh, nígbà tí ìyá lọ á padà alhamdulillah alhamdulillah ọdá sà aláwọ̀ sọ ilẹ̀ sọ́rọ̀ إذا أكسس ألون أكسس ألون أكسس ألون أكسس ألون Oma ti ewé kò máa sí egbò, Oma sáwòrè kò sí ìgbèkúdé, Oma sí ọjọ́ kò máa sábùyẹ ní ipa kádàrà tọ́lọ́run ti tó láyàrá ìfọ́ máa ilaha illallah ọ̀kan ṣoṣo ní ìbẹ̀ náà. Assalamu alaikum wa barakatuh. Barakallahu fikum. Wa barakallah. Alhamdulillah. Naam, alhamdulillah local play rẹ̀ là ń sọ tẹ́lẹ̀. tọ́ àmọ̀ pé international play ni ó padà kún. ṣé ká fi lọ́dún máa lójú tẹ alhamdulillah ṣẹ́yìn náà ti gun plane rí ẹ̀yin ẹ̀ mọ́ pàrọ̀ ẹ̀yin náà gun plane rí o. <laughs> Wọ́n ju àṣànú gbogbo yíwá gbogbo ìjọ abẹ́gùn plane. Ọ̀kà zozo ẹ̀wọ̀ ẹja ọkọ́ lógó. Ẹ̀kọ́ tó kù lẹ́ẹ̀kan sí. Ẹgbọ́n ni, hold on. Ìdíjì kẹ́ di Saturday night. Crystal General. Crystal General. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, mo fẹ́ bá yín dúpẹ́ náà ni. alhamdulilayi adúpẹ́ o. adúpẹ́ Alhamdulillah. àdúrà wa gbà. alhamdulilayi. látijọ́ tí ẹ ti sọ̀rọ̀ ó ti ṣe àbújá kó ìṣe àbújá báyìí lọkàn mi ti ká sókè tó alhamdulilayi wọ bẹ̀rẹ̀ àlàmì. alhamdulilayi adúpẹ́ fọlọ́n. alhamdulilayi. alhamdulilayi náà la máa ma sọ fún gbogbo nǹkan. lẹ́nu mm. ògbọ́n ọmọ tí ó wà lọ́dọ̀ yẹn. ok. ma send ten thousand sí yín. ok. so ẹ bá mi ẹ bá mi fún fún wọn. pẹ̀lú ògùn ọlọ́run ìbílẹ̀ láì tààrà jazakumullahu khair. Ah, ẹ̀yin náà ẹ̀yin náà wọ̀ sí ń pa wúrà bẹ̀rẹ̀. tó tòrò. àtó ah, ti yá yìí. wàhálẹ́bí sọlá ọ̀rá ọ̀tọ̀lá jẹ́ gbé wọn Naam. Network kọ́sìlẹ̀ ẹ̀kọ́sìlẹ̀ kan mú fáwọn ọmọ ẹni 11,000, 1,000. Wọ́n wá ta fọ́wọ́ kọ̀ọ̀kan, àà ah, ẹ̀rọ àdúgbẹ́ mọ́nà ọ̀dẹ̀ dákùn láfẹ́ra. Ó yá ọ̀kan tó tó. Ọ̀kan tó tó. Ó sọ́ ní ọjọ́ ẹjọ́. Naam, naam, à ń gbọ́. À ń gbọ́ ìjà. Ẹ bá mi ṣàdúrà fún mo dírú lẹ́kọ̀ọ́ sí, kí a bá mi dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ́ because àwọn tó ń ṣe ilé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ jẹ́ gbogbo jọmọ́ mọ̀ pé ibi ẹka máa náwó sí ilé hmm. ìta máa náwó sí ibi tí wò lérí lọ àwọn jọmọ́ mọ̀ ká yàwọ́ kàyàwọ́ kàyàwọ́ kàyàwọ́ hmm. jazakumullah àbújá náà lọ sí máa lọ́sẹ̀ máa bọ̀ láàrín sọ yìí lọ àmín alhamdulillah aláàdúrà yín gbà aláàdúrà yín gbà ẹ àdúrà yín gbà wàláì eh, ó gbà wàláì ó gbà ó gbà ẹ eh, ó gbà jazakumullah pé <laughs> náà Hello. Salaam alaikum. Wa alaikum salam. Wa alaikum salam wa rahmatullah. Ya ya ya ṣe akínyìn kú oríire. Adúgbẹ́ bọ́lọ̀ sá, adúgbẹ́ bọ́lọ̀ o. Alhamdulillah. Ẹjẹ́ kí n sọ, tó bá gbẹ́jọ́ lọ, wọ́n máa ṣe èèyàn, wọ́n tún jẹ́ bí kí n gbé mọ́. Ìwúlẹ̀ yìí tó sọ. Ẹ̀rọ sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀. Ẹjẹ́ adúgbẹ́ bọ́lọ̀ ní jẹ́ àní àádáwò tẹ́bẹ̀ a ní ẹdúpẹ́ fọ́lọ̀ ní ẹdúpẹ́ fọ́lọ̀ ẹdúpẹ́ fọ́lọ̀ jẹ gbọ́nà ah, ah, ọ̀kan ṣoṣo jàrá ọ̀kan ṣoṣo aláwọ̀lẹ́gbẹ̀ ọ̀kan ṣoṣo aláwọ̀lẹ́gbẹ̀ Wàríkú sálá wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, àdúgbò mọ́nà ọ̀sà, jazakumullahu khairan. Ah, ah, oh, ah, àdúgbò mọ́nà, alhamdulillah, àdúgbò mọ́nà, jazakumullahu khairan. Ẹ ṣeun sá. Àmín, àmín, jazakumullahu khairan. Ẹ ṣeun. Àwọn ọmọ ẹ̀mọ́ máa tí ó gbẹ́ títà rẹ̀ sí ìjọba mú fún ọmọ. Àṣọ́jú ta gbogbo àláhàtọ̀. Lọ́rọ̀dá ìdíjáàkùn wọ́n láàkùn. Kò sí àkà nọba yín ní ọ̀la ẹjọ́ ṣẹlẹ̀ bá mi tẹ́ẹ̀tẹ̀ bá ẹ̀bá àbíjọ́ láì. Ẹ́ Okay, no problem. Eh, ah, kí n fẹ́ fà káńtì sórí ìbọn. Ẹ ṣeun jazakumullahu khairan. Ẹ ṣe kẹta. Ọ̀ká ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ọ̀ká Naam, Alusaadu Tamola. Ẹdúró òkè níbi ìbí síkà o. À ń gbọ́ ìjà. Assalamu alaikum. Wa alaikumus salam wa mo wá rí pé orin ọpẹ́lẹ̀ ń kọ orin ọpẹ́ ni o orin ọpẹ́ ni o jàdá àkúmọ̀ láàfẹ́ ó yẹ kí wọ́n ti kọ́ ọgbọ́n hmm. ó sì yẹ kí wọ́n ti kọ́ ẹ̀kọ́ hmm. Hmm. tí wọ́n bá ti kú sí rírọ̀rùn lẹ̀ àwọn ni wọ́n tàjà máa sọ̀dàmí ọlọ́run ọdún ìpàdà ẹmọ àbàwọn ní ọjọ́ mi. alhamdulillah. lẹ́nu káàdá tí ọlọ́run ọdún hmm, hmm. mọ̀ sí. àmín ọlá. ìwé ẹjọ́ mi ó yẹ kí ó tó ní ọgbọ́n fún wọn wípé ọlọ́run bá dín dín jẹ oúnjẹ wọn yà ní pẹ̀lú kútùbí ó fi kútùbí ní ó fi ń jẹ wọn yà ní. Hmm, aláhàpọ̀. ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kú tájọ wà ní kò gbé ní ó tún di Àbújá. ìrìn òkè ẹ̀kú jẹ́ Àbújá gan-an tí a ti fi ń kọrin ọpẹ́. Alhamdulillah, wàláhì ìdíbẹ̀ wàláhì. Ilé ti mọ́bò mm. ní ìsí wọ́n tún lè lọ báyìí lẹ́yìn Àbújá. Ayọ̀ United Nations, United Nations wà ń bẹ̀ o. Àbújá náà lè ṣe. Jazakumullah khairan. Ẹgbẹ́ ọ̀sẹ̀ tí wọ́n ti mm. wọ́n ti rin. Wọ́n ti rin. Ọba tí ó ta àwọn sàábà lẹ́sà fáìnẹ́bì ọba ni ò lè rárá àwọn tí wọ́n bá ń dáàbòbò àwọn sàábà yẹn hmm. àwọn ọ̀dọ̀ àwọn sàábà yẹn gbogbo ẹni tó bá ń dáàbòbò mi hmm. ọlọ́run kò lè rárá wọn láre hmm. ọlọ́run kò lè rárá dojú sí wọn. àmín àwọn tí a ń jẹ nìsìn àwọn tí wọ́n ń kun ẹ̀wọ̀n tí a ń jẹ nìsìn òun ni àwọn tí wọ́n bá wọn sàábà. Hmm. Allahu akbar. Alhamdulillahi ala kulli hal. Ah, jazakum Allah khair. Jazakum Allah khair. Eh, jazakum Allah khair. Aláwọ̀ sọ ilẹ̀ dùn. Barakallahu fikum. Eh, barakallahu. Àmín. Àmín. Jazakum Allah khair.

kò máa sáwòrè kò sí gbèkúdé kò máa sí ọgbọ́n kò máa sábúyẹ nípa kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ààyè ọmọ àdámá La ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní La ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní bẹ̀rẹ̀ sí sí ààrẹ àtẹ̀bọ̀ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní àwọn àtẹ̀bọ̀ mọ́. Àsòkọ́lẹ́ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní àwọn àtẹ̀bọ̀ yẹ ṣẹ́ wò ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ máa ní òkà tájà ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ máa. Mo ní òkà kúsẹ̀rin ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ máa. Torí ṣe lẹ́nu ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ máa àmọ́. Bètúbètú ń kọ́ ààrẹ bọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. Mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. Àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ní Mo ní ọ̀tún Òṣogbo ààrẹ bọ ní Àti wípé àjẹmọ níjẹ̀bú ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àrẹ̀tẹ̀bọ̀ mọ́. Ó ní òṣògì yẹn kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àrẹ̀tẹ̀bọ̀ mọ́. Torí ọtí ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àrẹ̀tẹ̀bọ̀ ní òkè Ìbàdàn mi ò ní báwọn àtẹ̀bọ̀ mọ́. Mo ní pípe ségè ààrẹ bọ ni. Èmi ò ní àwẹ̀ bí faláboyún ó ti dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wá kúrì èèmì mo ti túbá. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wá kúrì èèmì mo ti túbá. ọ̀kan soso ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. kò máa sí ewé kò máa sí kò máa sí ọdán kò máa sábúyẹ ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá La ilaha illallah Àtúnṣọ́ ọ̀dọ́ ní ilẹ̀. La ilaha illallah Àtúnṣọ́ ọ̀dọ́ ní ilẹ̀. Ìmí ò ní bá wọn ṣẹbọ mọ́. Ìmí ò ní Onígbẹ̀rẹ̀ sí sí ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wà tẹ̀bọ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní kò Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah ọgbẹ̀ alẹ́mẹ́ àdúgbò lọ́wọ́ bàbá tó tẹ̀lẹ̀ gbogbo wa. Àmín, jazakumullahu khair. Subhanahu wa ta'ala kó túnbọ̀ sí orí ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo fún wa ní ayé yìí kó má fi orí rẹ̀ kó má fi dùn wánú sáré àti lọ́lẹ́gbẹ̀dẹ̀ àkíyàmọ̀. Akún abẹ náà bá fún àwọn ẹni yìí náà kọ́lọ̀ tó ń wọ́ bọ́ bá a ti àgbọ́yé ẹ̀sìn bá a ti fún wọn. Mo sọ fún láwa àná mú ní ọba tí ó wà ń tó tù tó àwọn fáǹtì yìí ló wà lórí orí Jazakumullahu khairan. Ọlọ́run bá sọ yín lẹ́sàn-án lọ́rọ̀ náà ayé ìtí ìrìgbé náà Alaikum salam wa rahmatullah. Ẹ̀kálẹ́ o. Ẹ̀kálẹ́ sá o. Ẹ̀rẹ́ ti rí gbé o. A ń gbọ́ ń sà. Ẹ̀rẹ́ àfáàgbà ń sọ̀rọ̀ láti last month. Wà alaikum salam, a ń gbọ́ ń sà. Ẹ̀kálẹ́. ẹ̀jẹ̀ ah, ah, sẹ́ ẹ má bínú time time time ẹ má bínú sà. wọ́n ń bá yín sọ̀rọ̀ ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ ẹ̀ka alẹ́. ẹ̀ka alẹ́ o. Ah. ó dàbí pé àwọn ṣẹ̀ṣẹ̀ lọ ń gbọ́ lórí ìwé ẹ̀ka lè rò bóyá wọ́n fẹ́ confirm pé ṣé à ń gbọ́ wọn à ń gbọ́ àgbọ́ wọn. náà. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ Alhamdulillah. ó ẹjẹ́ kájà máa ń dúpẹ́ lọ́dọ̀ náà alhamdulilayi níbẹ̀ hmm. rí ká máa dúpẹ́ náà alhamdulilayi ìpè tẹ́lẹ̀ ní ọlọ́run ọba oníjẹ́ ìjọba nílé. àmín àmín àmín. gbogbo iṣẹ́ ìdáwọlé yẹn pátápátá ọlọ́run ọba tó kó yọrí sí ẹ̀rẹ́. àmín àpàdàpọ̀ sí burúkú ọlọ́run jẹ́ kó jẹ́ kó. àmín àmín. torí gbogbo níta níta nǹkan iná àìmọye ẹlòmíì ti jẹ́ kó lóòótọ́ ọlọ́run ti gbà. tó hmm. bá padà wá rẹ̀ nílẹ̀ hmm. nígbà tá a bá ti kú àti ìlú Àmín, àmín, àmín, àmín, àmín. Àṣìṣẹ́ rẹ̀ ní ìmáà, àṣìṣẹ́ rẹ̀ ní àníṣẹ́ àdúrà tọ́wọ́ bàbá wá pé ọlọ́run kò parí ọ kò parí hmm. ó pé sórí láti máa gba ní ìpínlẹ̀ hmm. ọlọ́run àádọ́ ìṣàdé ti pé a máa ṣe ọlọ́run ọba ni ẹ̀wọ̀n ẹ̀tọ́ tó tẹ̀lé ní mi tó ó ní kò tí ó ní bàtà àwọn inú àwọn èèyàn dùn ẹni káṣà gbogbo ọ̀rọ̀ alaikum salam rahmatullah hayakullah ridwan abubakar lọ sọ láti ọ̀ṣun state marhaban Àyàkùnlọ àdúgbẹ́fọ́lọ́wọ́. Àrọ́n ká dúpẹ́ fún alhamdulillah. Ah, inú wá sí tó gidi gẹ́wà lọ́wọ́ Alhamdulillah. Alhamdulillah. Kàràníkà yóò jí náà mìírí. Ọlọ́ọ̀bọ̀ tó bọ̀ mọ́ láyé pẹ̀lú gbọ́ọ̀lọ́. Àmín àtẹ́yìnà. Àmín àtẹ́yìnà. Gbogbo ètò tó léwu ká nínú ẹ̀dá ọlọ́ọ̀bọ̀ tó bọ̀ mọ́ láyé ní pẹ̀lú gbọ́ọ̀lọ́. Àmín àmín. Àwọn oníyà nípò táwọn ní àwọn sàábí bá sì máa bá sì máa tẹ́lọ̀ fún wọn kọ́lọ́wọ́ bọ́ máa yọ́nú sí wọn. Mm, mm, tó sì lé àwọn náà pàgbẹ̀ pẹ̀lú wọn. Àmín àmín alhamdulillah ah, inú rẹ̀ dùn gidi gan ni orílẹ̀ ìmú wà láyé ẹgbẹ́gbẹ́ sọ bí bẹ́ẹ̀ ajínú kò sọ́nu mọ́lá lẹ́yìn ààrùn <laughs> ah, ó ti inú tún ìtẹ́ mọ́dé aláyé rẹ̀ gidi gan alhamdulillah jazakumullah khair àwọn àwọn náà àwọn fúnkọ̀ kan ní wọn ní 2020k ọlọ́run bá san wọ́n lẹ́sùn lórí o ọlọ́run bá san wọ́n lẹ́sùn lórí o ọlọ́run bá san wọ́n lẹ́sùn lórí bí ti ń rí yìí tọ́ kò yé wa o kò yé wa a máa dúpẹ́ fọ́lọ̀ náà wàríkùnmù sàlámù yìí. tí ẹ̀mọ̀ ẹ̀mọ̀ bínú sáà. <laughs>

Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. Ah, alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Ah adúpẹ́ fọ́ba Ọlọ́run. Alhamdulillah. Ah ah nǹkan tí èmi máa sọ tó jẹ́ ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ni wípé gbogbo àwa tí a nǹkan tó ń jẹ́ súnà náà ló ti ń ṣẹlẹ̀ yìí ní tẹ́bà ẹni ó ti bá hmm. gbogbo òpin pípè tí àwọn àfọwà wà sílẹ̀ ń pé káàmọ́ ọlọ́run lọ́kan láti dúró hmm. pẹ̀lú ọ̀kan ṣoṣo ọlọ́run hmm. òun la ti rí yìí gbogbo ẹ bá dúró pẹ̀lú ìjọkan ṣoṣo pé ọlọ́run bá tó lè ṣe nǹkan fún yàn kò sẹ́ni tó lè ṣe kí tí ó máa padà yọrí sínú ẹ̀ léyìí ọ̀tá máa máa gbèrò lọ́tún lóṣìí pé àti tó fẹ́ ṣe táfẹ́ gbìgbà ilé bọ́ọ̀dì tí wọ́n bá dó pẹ̀lú pé kò tẹ́nìkan àyàfà láà aláwọ̀ máa padà yẹjọ́ ọ̀rọ̀ wá sí dáadáa ayé máa gbọ́ fún bàálà gbogbo àwọn tó ń gbèsè náà tí wọ́n fi ń gbé lọ́tún lóṣù wípé àṣáhún jẹ́ ìtúnmọ̀ iṣẹ́ kò ní gbòrò kọlọmbà abẹ́lọ́mbà aláàkóbá wọn darí ẹsẹ̀ wọn pàdàwà sílé àtàwọn kọlọ́njẹ́ kí kárí àríyọ́ náà tó jẹ́ra adúgbọ́fọ́bà ọlọ́run ẹrù ọlọ́run tí wọ́n wá donate àdúrú owó láńláì 2 million naira ọlọ́run dákun bá wa sẹ́ni náà lẹ́sùn lórí anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní man sana'a ilaykum ma'rufan fakafi'u ó lẹ́ni bá sí dáadáa kan fún yín ẹ̀ compensate ẹ̀ àníbà ní àmọ́tẹ́ yìí náà bá di pé ẹ̀ lè compensate irú ẹni rẹ̀ ẹ̀yà sọ fún pé jazakumullahu khairan ẹ̀dá ṣé wọ́n lè compensate ẹ̀ kí la fi sá fún wọn wàláì àmọ́ wọ́n rí kankan fa ọlọ́mọba sanwó lẹ́sùn lórí two million naira àti ìkóńdùkú wà láì ó ń ṣe wọlé lóòótọ́ two million naira tọ ibì kan wá wà o mò ń rò pé kí n má pè wọ́n lẹ́yìn tẹ́lẹ̀ ni ó ní pé <laughs> Allahu musta'an ẹrú ọlọ́run kan lóbìnrin tí mo kọ́ tó jẹ́ kí ni bí a bí stúdẹ́ǹtì lẹ́jẹ́ sí mi torí eh, mi ẹ pè yẹn ní stúdẹ́ǹtì ni àmọ́ mo rí pé ẹni náà tí ó wù wọ́n ní kí n sọ pé student mi lẹ́yìn tọ́rọ ọmọ kí òmìnira ní náà lóòótọ́ nínú táwọn náà wá ti rò kàn nípa ah, àfáà yìí òsì báyà bí mi náà fẹ́ wo dáadáa kan tí mo fẹ́ ṣe níjọ táwọn náà wá fẹ́ lọ sanwó hajj wọ́n ti wá kọ́ pé pé àwọn fẹ́ sanwó bó o ní mo lọ san wọ́n ti wá bẹ̀rẹ̀ processing wọ́n ti ṣe àwọn ètò kan lórí ẹ̀ tó ti pé a ti ń fọkàn sí pé tọ̀ ibi tí ọ̀nà ó ba lọ rèé mo rò gbọ́dọ̀ náà yé báyìí tọ̀ eléyìí ló tún wá jálura wọn ìjẹ́rí pé ó ti wá borí gbàrà wọn a máa bá wọn méjèèjì sọ̀rọ̀ ẹni tó bá yọ̀ǹda torí ájì kan náà lálọ ẹlòmíì lè rò pé ẹ jẹ́ káwọn umu lọ umu kan ẹwọ̀n kí méjì sáà ni wọn a ní pọ́jẹ́kì tá à ń ṣe à ń sọ́rù súnná wà mẹ́ a sì wọ́n bá ti fẹ́ ṣe jẹ́kì ní kílásùmù tẹ́lẹ̀ tá à ń ronú bò láti ṣe ẹni bá yọ̀ǹda nú àwọn méjèèjì á dáwó tẹnìkan sídìí ọ̀rọ̀ bẹ́kìn tá a fẹ́ ṣe project ó lè máa lọ áfíìtẹ́ nìkan ṣe kí ni kò ní hajj dé a máa pa àwọn méjèèjì bọ́ n ta gbọ́ rè n ta rí rè ìmọ̀ràn táwa sì ní fún wọn rè a máa bẹ̀rẹ̀ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala àtẹnìkí ní àtẹnìkejì ọlọ́mọṣàbá àti wọn lẹ́sìn tí ò bá kí ń ṣe òfin ìjọba Saudi tó lọ kọjá yìí ni ìgbà tí lọ hajj tọdún tó lọ yìí àmọ́ tó yẹ nù sàǹgbàtẹ́ ni ẹgbẹ́ ilẹ̀ kan pé iṣẹ́ ẹ̀ ti lọ ájìrì nígbà tí báyìí ti lọ ní kékeré wá sọ pé mo ti lọ òun ló jẹ ní ìyìn tí lọ ìwà mọ̀ pé irun tí káwá pẹ̀ pé irú eléyìí gan ni ìmọ̀ bí ìṣẹ́lọ́gbọ́n yẹ pé mo ti fẹ́ lọ ló yẹ kí n wí àwọn nígbà tí mi mọ̀ pé rè mi rẹ̀ bí àwọn náà fẹ́ fi ṣe ẹ̀yẹ ni àbọ̀kàn fẹ́ sọ nǹkan kan àti báyìí ni yóò ti rí ọlọ́run bá san lẹ́san ọlọ́run kó sì gba lẹ́sìn lọ́wọ́ wọn gbogbo oníkálukú tó wá ná tọ́rọ́ tó ná kọ́bọ̀ ọlọ́run sọ kálukú Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mabúrókù mabúrókù. Àmín. Alhamdulillah ma wa dúpẹ́ ma. Ọlọ́wọ́ ṣe dáadáa fún wa. Àmín. Ọlọ́wọ́ ní ṣe ní orí tí ọba ìtúrásù wa jẹ́ Àmín. Àmín. Àmín. Ọlọ́wọ́ wà á ṣe ní okùnfà

ìjẹta tẹ́ ń sọ̀rọ̀ yẹn tó hmm. fọwọ́ bà mí lẹ́nu tó ní alhamdulilayi alhamdulilayi alhamdulilayi ọlọ́wọ́ wà bá wa ṣe kájú tí ó jà sọpẹ́ láyà kàlìkì àmọ́ ọ̀dà mọ́ṣálálá fúwátà ilá ilá àmín àmín àmín. salamu alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. oya abu rira wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. Ẹ̀ẹ̀jẹ́ sọ̀rọ̀ mi lẹ́ǹkọ́. Àjúwágbé gbogbo àjọ ayé tó ti ń gbọ́ yí báyìí, ó yá ó yá ìyàkọlù ló pọ̀ o. Àjẹta fún yí o, ayé ẹ̀kọ́jọ wọn. Ẹjá ọmọ ìjà ń fi jẹ́ iná ti wẹnu mọ́ fúra sí. Ó rẹ̀ wà náà mọ̀lá kíṣù. Ẹ̀rẹ̀ mọ̀lá kàzí ni mí, ẹ̀rọ àwùyẹ sọ, kàzí ni mí. Ṣé bọ́lá wọn ti dìsọ́nù yìí sílẹ̀ tó bá wọn ṣe jẹ́? kí lẹ fẹ́ sọ ọ̀rọ̀jọ́ ní ká gbọ́ o kí lẹ fẹ́ sọ ẹ̀fà àríràtà bàbá mi ní òkú kan bẹ́ẹ̀ ni àbúmọ̀rì dínà lọ́tún pẹ̀lú padà pé ṣé mi ò gbọ́ pa 2 million ni mo ní ayé tí mo ń jẹ ò jẹ́ mọ́ pé 2 million kan ní tẹ́lẹ̀ 2 million wọlé o Ìlú wọlé o, ọlọ́mọba tí wọ́n lẹ́sàn ohun. Wọ́n ní owó ájì ni, a májọ pín ájì yẹn ṣe ni àwọn ògbèjì ẹ̀dá network lérè ẹ̀dá àdó fún ẹbí ẹ̀ èèyàn bí ẹ̀sìn mọ́ mọ́ pé ájìjẹ ni ó kí ajígbé kọlù kan tí wọ́n yóò ráàkí network wò dábí dọ́mà ẹ ló sọ Wàlékún Mùsàlá Mọ́rá Mọ́túnlá. That will Ọlọ́run àti máa ṣe ní ilẹ̀. Àmín dada. Àmín àmín. Ọlọ́run bí kí ìfaraṣù yí bàjẹ́. Àmín àmín àmín. Gbogbo àwọn kẹtẹ nílò láti proceed lórí iṣẹ́ yìí. Àmín. Ọlọ́run àṣẹ fún yín. Àmín. Spiritually and physically. Àmín. And financially. Àmín àmín. Ẹjọ́ ẹjọ́ àpèsè yìí. Ok. Ẹ ní ìfẹ́kọ́jẹ́ pé ẹni tí ó donate two million naira yẹn nìkan ni ẹ máa mention àwọn èèyàn náà ti donate àwọn kankan. Ìfọ̀nìfọ̀nì sọ́yìn ti lọ fáwọn àfihàn five hundred dollars. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó dá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun jazakumullahu khair jazakumullahu ó dá kí n má gbàgbé bí a ti ń kó báyìí torí gbogbo àwọn ẹ̀tọ́ donate pátá ọlọ́ba àsanwó lẹ́sùn lọ ṣùgbọ́n ní iṣẹ́ òkè mi lè rántí gbogbo ìlérí yìí collect mọ́ báyìí ìlẹ̀ gbọ́dọ̀ máa rí gbogbo àtọ́là fẹ́fẹ́ ìlówó ní ìlérí yìí collect ẹ̀ òdórí àmọ́ gbogbo wọn kan jọ ẹni tó bá kán kàn pè padà láti gba ọlọ́ndàkùn kálukú ọlọ́ba san lẹ́sùn lórí ẹ̀rí kó ní 2 million yẹn náà àwọn èèyàn jẹ́ tẹnumọ́ náà níbi káṣàdúrà fún wọn náà a sì gbé pá mórí kọ́ àmọ́ àfẹ́ tí ó dàbí pé bí náà tún lè mú tiẹ̀ wá àmọ́ gbogbo ọlọ́mọ sábà san lẹ́sùn lórí àtò ní 2 million naira ni àtò ní 500 dollars ni àti àwọn tó fáwọn ọmọ lówó ẹnìkan fún 10,000 àwọn bí méjì àti mẹ́ta fún 10,000 ẹnìkan tó fún 20,000 ẹnìyẹn tó wá sọ fún mi pé àwọn ọmọ náà àwọn tó pẹ́ méjì àwọn ọmọ mi náà ní twenty thousand ọlọ́run àṣà ogun ọlẹ́sàn lórí ẹ̀ẹ́dẹ̀ẹ́ni àwọn ọmọlé kí ogun àwọn tó fún kálukú wọn náà lówó ọlọ́run sàn ọlẹ́sàn lórí àlìjẹ́nà tó jẹ́ àlìjẹ́nà onídẹ̀ra oníkọ́lọ̀mọ̀ àti ṣẹ̀kálukú lẹ́sàn gbogbo àwọn tó wá dáwó yìí àtàwọn náà ta gbà kò sí bá ti fẹ́ ṣe á ní ọ̀nà kan sí kejì tá a fi ń ṣe ọlọ́run ọlọ́run dákun mọ́ṣà mójúkò fún wa ọlọ́run mọ́ṣà tí wọ́n bùn ọlọ́mọ fi lè o wọ́n fi lè àwọn tó sì ń bùn wa náà ọlọ́mọ fi fìtínà kíláàsì tiwọn náà torá méjèèjì náà ló lè padà jẹ́ àdánwò fún tọ́ àwọn tó wá léwa débi oríire yìí ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn tó rán léwa débi oríire ní ẹ̀rí pé gbogbo ọ̀sẹ̀ tó lọ ariwo ẹ̀wọ̀n náà pé ẹ̀wọ̀n náà pé là ń pariwo wọ́n nísìnyí ẹ̀wọ̀n mọ̀ sí bí báyìí five hundred dollars tún gorí ẹ̀ gbogbo àwọn eléyìí náà tó ti ti pẹ́ kálukú oṣù yóò fi jẹran ayé ẹ̀kọ́ nítumọ̀ fẹ̀yìn náà èmi náà láti rà mí ṣeré mi báyìí ẹ̀yìn mọ́ fẹ̀yìn náà ṣeré bí se ẹja ẹ̀ndì ẹja <laughs> aláwọ̀tá àti gbogbo wa tẹ́yìn bá lọ jòkó àwọn àlọ́tàwà ìbítẹ́yìn bá ti ń wọṣọ ìráàmù àwọn abáyín lọ dúró sára fà á níjọ ní ájúbà ẹ̀ tí ẹ̀kọ́ bá ti ń ṣe ìpẹ́jọ́ ní kò ṣe gan ó dáa ti gbọ́ Àmín, àmín, àmín, àmín. Àmín, àmín. Àmín, àmín. Hmm, àmín. Àmín. Àmín, àmín. Tó ìmá tó ronú àti ìṣòro iṣẹ́ òdodo lọ́wọ́. Àmín. Ọlọ́jọ́.

Mm. lọ́lọ́wọ́ bá gbé dé mm. ẹ̀ẹ̀dẹ̀ pílánì fún ẹ̀ẹ̀tíṣẹ́ ọlọ́run nítorí kí nǹkan bá lè pé mm. ọlọ́run ọba lọ́kọ̀ mọ́mọ́ gbé dé ẹ̀ẹ̀bájì ìgédé yìí ọlọ́njọ́ mọ́tò tó tún jẹ́bọ́ gini àmín àmín eh. àmín àmín eh. àmín àmín àmín àmín àmín àmín èyàn kí ń pláàni fún gbóhùn fẹ́ rí ń bẹ̀ hmm. ọlọ́run ọba ló ń fún yàn hmm. ọlọ́run tó dẹ̀ fún yín náà kò ní gbà kó lọ́wọ́ yín. àmín àmín àmín. ọlọ́run tó fún yín kò ní gbà kó lọ́wọ́ yín. ọlọ́run máa bà níyàn gbogbo wa jẹ́ òdodo yìí. ọlọ́run jọ má bà níyàn wa jẹ́ o. gbogbo àwọn tó ń ṣe ọlọ́run jọ má ṣàìṣe rọrùn. èyí bẹ̀rẹ̀ gbé dání àwa táwa ń gbá bọ́ọ̀lù tẹ̀lé ní lẹ́yìn tẹ́yìn bá pààtì bọ́ọ̀ táwa máa bá yín sábọ̀ táwa ń sábọ̀ tó ọlọ́mọdé aráàkì àwa náà àwọn náà yẹ̀jẹ̀ ń kéwù ní jọmáṣà fún wa mímọ̀ ẹ̀ jọmáṣà fún wa mímọ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹrú bọ́ọ̀lù alhamdulillah mm. ọlọ́ba wa dúpẹ́ fún gbogbo yín kárí kárí illa billah jazakumullahu khair ẹ ṣeun náà ọlọ́run tẹ́lẹ̀ tán ẹ̀yìn àmà ìjókù ẹ̀yìn àmà yókù ẹ̀yìn tí wọ́n lọ lẹ́yìn ọkọ̀ tó tó darí àbá Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ẹ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ẹ̀kan ṣoṣo Asáfẹ́ Bláwà yọjọ́ ti lọ. Kò sórù. A ní tẹ̀sí láàrọ̀ láàrọ̀. Kò sí gbèkúdé. Kò máa sí ọgbà kò kádàrà tọ́lọ́run ètò torí ara ayé ọmọ àdámá la ìlàhà ìlàláwò ọ̀kan ṣoṣo. Ó yá bá. Náà, hello. Wa alaikumus salam wa rahmatullah wa barakatuh. Ẹ̀rọ. Adúpẹ́sà. Abẹ́lọ́n kí abẹ́lọ́ ọ̀pọ̀lọ́ kó gbà ní bàdá fún ẹ̀ àmín àmín àmín àmín ọ̀pọ̀lọ́ máa kọ́ gbà yín sọ̀rọ̀ rẹ̀ o aláàtọ̀ jẹ́gbà tí wọ́n láàfẹ́ ó gbà ní bàdá àmín àmín àmín ọlọ́run àgbà ní bàdá àmín sọ ẹṣin náà wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ọ̀kan tó wa alaikumus salam wa rahmatullahi Bàdúrí ẹkù oríire. Alhamdulillah, jazakumullahu khairan. Ọlọ́run àti ọlọ́run ṣe ní okùnfà ìwà àjẹ́mọ̀ ní àtẹni tó ṣe tó ṣe náà. Àmín, àmín, àmín. Ẹ dákun mo fẹ́ tọrọ nǹkan kan ni. Ọlọ́run jẹ́ ní o. Now. Ẹ bá sọ fún oníyàwó mẹ́ta. Ó ti ju bí oṣù kan lọ. Mo fẹ́ ẹ̀rọ nínú online kíláàsì rẹ̀. Mo ti ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí kò dá mi lóhùn. A fẹ́ kí wọ́n sì láwọn ní online class táwọn ń ṣe ẹ dákun ẹ bá mi sọ fún ilé kan wo whatsapp message wọn kán dá mi lóhùn. oníyàwó mẹ́ta àwọn náà ti ń gbọ́ báyìí lọ́jọ́ ìṣọ́ yìí wọ́n ti ń gbọ́ yìí. Abdulrasaq Yusuf òun ni kìíní mi mo sẹ́ndì mẹ́sẹ̀sì wọn lórí whatsapp ọlọ́àbámikẹ́ gbogbo yín pọ̀ ọlọ́àtẹ́wà náà rẹ̀ sí ìdán ìfọ́sákùn lọ́ọ̀kẹ́. ẹ ṣeun sàdéjá kọmọlá kẹrìn ọkàn tó sọ àbá ọ̀kan ṣoṣo ọlọ́run. hello náà wa alaikumus salam wa rahmatullah. Àmín àdúgbò ilá alhamdulillah. Ọba àti bó ṣe ṣe yìí. Hmm. Alhamdulillah, ọba náà láti jẹ́ kan. Alhamdulillah, alhamdulillah. Ọlọ́ọ̀ba kò ní tójú tí wà pẹ̀lẹ̀ ní kò tójú tí ó súnmọ̀ kò ní tójú tí àwọn tàbí súnmọ̀. Àmín, àmín, àmín yóò mọ̀ sí wa sí àwọn ọ̀tá wa bí ìṣẹ́ káfíkà ààrẹ ẹ̀nà rí mo pè ní láti kàdínà lánàá lọ́sọ̀ àlẹ́. àmín jazakumullahu khair jazakumullahu. naam. Wa alaikumus salam wa rahmatullah. Naam. Naam. Wa alaikumus salam wa rahmatullah. Àà ń gbọ́ yín sáà ẹ̀yìn náà lẹ́pẹ̀lẹ́ ẹ̀kan alágbọ́n iná bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a ní sick opportunity láti join ok sir ẹ̀ẹ́ a ní sick opportunity láti join láti bá yín sọ̀rọ̀ náà ẹ̀ẹ́ ìfẹ́ ta ní sí iná ni àwọn pé ọlọ́run kó bá wa pẹ̀lú yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe àmì sà ẹ̀kọ́ ọlọ́run kó má padà lẹ́yìn àmín ó dáa pé arípé dáa pé lè kéwù yìí náà làwọn náà ti ṣe sábọ̀ ní ọ̀pọ̀ tí ní àtúmọ̀ nígbà tá a wà ń dárú pàlá. ok ok sir ok sir. so ẹ̀yìn náà lẹ fún wa ní ọ̀nà súnà alhamdulillah gbogbo gbàtà náà wà ní kí ọ̀hún àmọ́ ìdájọ́ tó jẹ́ súnà gbogbo ìgbà náà làwọn náà fi ń dúpẹ́ fọ́lọ́hún fún yín pé ẹ̀kọ́ náà kó ṣe àgbéga àgbéga fún yín. àmín sà àmín sà ẹṣin ọlọ́run sọ ilẹ̀ sàn jù zákùn mọ́ láàfíà ẹṣin náà wàríkùn mọ́ sọ́lá àwọn ọ̀rọ̀

alhamdulillah àdúgbò fọ́rọ̀ jazakumullahu khair ẹ̀yìn náà kàfẹ́ kí mi ni ok naam wa alaikumus salam wa rahmatullah ọ̀rá jazakumullahu khairan láti kì sí ọlọ́wọ́ sọ ilẹ̀ sọ́rọ̀ barakallahu fikum tajama'u tahaddathu fi jam'in kullu jam'in mu'annathun inna qawmi tajama'u وبقتل تحدثوا لا أبالي بجمعهم لا أبالي بجمعهم لا أبالي بجمعهم كل جمع مؤنث أبناء الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله إذاكم إجاب دوباينا tí a ṣe jù náà wọ́n ti ṣe kínú ẹgbùmọ́ tó wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa fún wa lálẹ́ àti ẹ̀lé mọ́ ìwọ́n mọ́ ọlọ́ọ̀bá sanwó lẹ́sùn lórí ẹrú ọlọ́run tí wọ́n rò kan páwọn ò ná 2 mílíọ̀nù náírà lálẹ́ yìí táwa nóòrò kan pé àgbà two million lọ́wọ́ ẹnìkan kan lálẹ́ ìtàn sì san à tán sì mọ̀ọ́mọ̀ ní láti lọ kan ọlọ́mọba àsanwọ́lẹ́sàn lóore ẹni ó ná five hundred dollars lálẹ́ iná ọlọ́mọba àsanwọ́lẹ́sàn lóore o ẹni ó ná fifty thousand naira fún bàbá ta ní ten thousand ọlọ́mọba àsanwọ́lẹ́sàn lóore o ẹni ó ná owó fún gbogbo àwọn ọmọ ilé kéwọ ẹni fún wọn one thousand ẹni fún wọn twenty thousand ẹni fún wọn gbogbo tí kálukú san ìyá wa kan tán ní ten thousand lẹ́ẹ̀kan later wọ́n discover pé eleven ní eleven thousand kódà wọ́n ti send owó tiwọn so owó yìí ti wà nílẹ̀ báwọn ọlọ́run ṣe kálukú wa lẹ́sàn án ọlọ́run ṣàbá àgbálẹ́sìn ọlọ́run dákun wá mójúkò fún wa ẹ wá foríjìn wá ọlọ́run wá dákun gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run dákun wọ́n fi ba ìkíláàsì wa jẹ́ o ọlọ́run má jẹ́ kí ìkíláàsì wa ó mí o torí irú nǹkan báyìí ìmọ̀ mi ìkíláàsì ni ẹ ó sì mọ affect iṣẹ́ tí ìyẹn bá ń ṣe ọlọ́run dákun má jò dáṣẹ́ wa láàmú ẹ fi pé ká ìmọ̀ ni wa tó fi lè sí ni pẹ̀lú alukur'an alkarim ibi lábẹ́ dúró náà mẹ́jì ń gbé kọ́ọ̀tù mo ti gbé yìí. now oh hello nọ́mbà saudi ni o hello. asalaamu aleykum amtula. wa aleykum salaam wa rahmatulah. aláàtì saudi ni Ah, Kọ́dá mo fi sí láàdá ni máa ń gbígi mo fi sí lásìrì mo fi sí gbogbo. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Adúgbẹ́ máa, adúgbẹ́ jẹ́zá. Ọlọ́run mọ̀ gbàdúrà wa o. Àmín, àmín. Jazakumullah khairan. Ọlọ́run ní jí ó jú sí wa. Àmín, ẹ ṣe máa So, ibi ni àdúró sí ní alẹ́ yìí. Inshallah ta'ala ní àárọ̀ ọ̀la a máa pàdé ní tafsir. Tàbá ti kí sájìrì tán, ogun ẹ̀tọ́lọ́ bá fún láǹfààní náà ẹjá jọ pàdé níbi tafsir. Ọ̀kan ṣoṣo àbá. ọ̀ká الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضلا يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Ọ̀ká ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ọ̀ká ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọlọ́run ní Kò máa tí ewé kò máa sí egbò. Kò máa sáwòrè kò sí dèkúdé. Kò máa kò máa ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara yìí ọmọ àdámá láìláha ìlàláhù àkàtòsó ọlọ́run ní ìbẹ̀ láìláha ìlàláhù àkàtòsó ọlọ́run ní ìbẹ̀ èmi ò ní bá wọn àṣẹ̀bọ mọ́ mo ní bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn àṣẹ̀bọ mọ́ àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn àṣẹ̀bọ mọ́ àtòkọ́lẹ́ṣẹ̀ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn tẹ̀bọ́. Mo ní yíyẹ tẹ́wò tẹ́ ààrẹ bọ́ ní. Èmi ò ní A àṣẹ̀bọ̀ máa ní òkà sájà tẹ́ ààrẹ gọ́ ní èmi ní báwọn àṣẹ̀bọ̀ ààrẹ ní ń kọ́ ààrẹ èèyàn ní báwọn àtẹ̀bọ̀ mọ́ ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ní èèyàn ní báwọn àtẹ̀bọ̀ mọ́ ó ń dè níbàdí ààrẹ bọ́ ní mo ní ọ̀tún tó gbó ààrẹ bọ́ ní àti wípé agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní mo ní òṣògì yẹn kọ́ ààrẹ bọ́ ní láwọn àtẹ̀bọ̀ lórí ọ̀fẹ́ àtọ̀ọ̀kì ààrẹ bọ ní. Ìlú ní báwọn àtẹ̀bọ̀ mọ́. Mo ní òkè Ìbàdàn tẹ́ ààrẹ bọ ní. Ìlú ní báwọn àtẹ̀bọ̀ mọ́. Mo ní pípẹ́ sékè ààrẹ bọ ní. Ìlú ní báwọn àtẹ̀bọ̀ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fálábòyún ó ti dájú pé ààrẹ bọ́ ni níní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wá orí dé mi mo ti túbà. níní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wá orí dé mi mo ti túbà.